receive the official statement from both clubs. Osman Dembele finally stayed at FC Barcelona, and then the president of Barcelona, that's talking about Joan Laporta, revealed Dembele has a summer agreement in place with another club. Reports claim it could be Chelsea Football Club, Premier League club Newcastle, were the biggest spender in the January transfer window. The English Premier League club spent 295 million pounds on deadline day. Ladies and gentlemen, World Cup qualifiers Japan 2, Saudi Arabia nil, Vietnam 3, China 1. Omar will take on Australia at exactly 5 o'clock. Lebanon 1, Iraq 1. Ladies and gentlemen, time to leave the studio. 15 minutes gone already. Uh, just like 15 seconds, 8 o'clock, I will be here on the AM side tomorrow to celebrate the latest and the biggest news making the rounds in the world of sport. Femi Alabi has been the studio manager. My name is Bola Hon Olalere. Thank you so much once again. I am out of the studio. onexbet dey bring you mega prizes for dis soccer tournament o oh. yes na di total energies afcon bonanza you don hear am so sharp sharp go place bet for your favourite team for onexbet and get dat whopping win go place your bet for onexbet.ng use promo code cannigeria e and win with onexbet onexbet anybody fit dey lucky Today is Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. <laughs> a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kini Fresh FM. Nibadan Lawa. jésù lókè ó ti jẹ́ sọ pé. nítorí gbogbo tó ń jẹ́ mi láyà tó ṣe ń wà mí lọ́kàn. ilẹ̀kùn oore táwọn kan ti hàn tí wọ́n rò pé kò lè ṣe mọ́. bàbá ti ṣí i. ó ti jẹ́ sọ pé. ó ti jẹ́ sọ pé. ògo ni fún mẹ́ta lọ́kàn. ó ti jẹ́ sọ pé ẹ bá mi kíyan jìhófà o. gbogbo tó ń já mi lára tó ṣe ń ra mi lọ́kàn. ilẹ̀kùn orí táwọn kan ti wọ́n rò pé kò lè ṣe mọ́. ǹbà mi ti ṣí well. so Fresh FM nibadan làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. birthday boy. Uh-huh. Okay, assistant birthday boy. <laughs> hey. Ah. ajá tí ń ṣe bẹ́ẹ̀dì ah. bẹ́ẹ̀dì tọdún ìyá ó tún yàtọ̀ ó yàtọ̀ gan o hmm. bá mi yí kíní yìí sókè fún mi kíní yí sókè mẹ́. kíní etí mi yìí bá mi gbọ́ra mi. etí ẹ ò gbọ́rọ̀. mi gbọ́ra mi. ṣé o ti gbọ́ rẹ báyìí. mi gbọ́ o tún gbọ́ náà. ẹyin lọ́rùn ẹ má jẹ́ kórun rẹ̀ já mọ́ yín lọ́wọ́. nǹkan ń ṣe ẹ́ ṣé o ti ń gbọ́ báyìí. o ti ń gbọ́ ó wá díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀ ló wá. ó wá ó wá ó wá. báyìí ńkọ́. ó wá díẹ̀ ẹ mọ dádì ò kí ń yí báwọn dádì èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ dínú ògbó lọ ṣiṣẹ́ lẹ́nu. ẹ lọ pe dádì ẹ. kí wọ́n wá wá kó wá bọ̀ yìí. ẹ sì tán lọ́rùn ẹ ní pé. kéyìn burúkú sígbó. sígbó ṣé àrùn ìlú àbígbó. ọlọ́ọ̀fẹ́ mu dísù. dísù gan ọ̀bẹ dúró ni. <laughs> tètè yá a mú. gbọ́ kò gbá kò gbá gìràgìrà. Èṣù eh? biribiri ẹ̀bọ mi o ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yé o èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yé o èmi ti mọ̀. ẹ bá wa sọ fún ẹni tó ní kẹ́ ẹ sọ̀rọ̀ fún wa pé a máa wo nǹkan tá a máa ṣe sí i ó ṣeé ṣe ká má lè gbé e lénìí àtàná ló ti ń bá mi sọ ṣùgbọ́n pẹ̀lú ohun tó ń lọ lọ́wọ́ báyìí a lè láǹfààní àti gbé e. kọ́kàn fún wa ní time díẹ̀ àti pé àwọn náà fẹ́ ṣàwọn ìwádìí kéékèèké láti fìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ kọ́ má bínú o. onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ pẹ́pẹ́ iye ti bẹ̀rẹ̀ sí ní pọnmọ hmm. alárè ti bẹ̀rẹ̀ sí ní jó àgbá nǹkan ti bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan hànú àwọn oníjàrẹ́sàn ti ń jarẹ́ẹ̀tì lọ́wọ́ nsàlẹ̀ àtàwọn tó mọjójó àtàwọn tẹsẹ̀ wọn tí ijó wọn ò bá lù mú. Hmm. ẹ ṣáà mo tí fà kẹ mọ́ tún fọ́ ní gò lójú. Oh, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa kan ló fẹ́ràn ọtí ìfà a lọ patí ti yó àmọ́ ẹ̀ lè mọ̀pọ̀ ti yó ṣe mọ̀pọ̀ oríṣiríṣi lọtí. Hmm. àwọn ọtí kan wà bí ẹ bá ti ń sẹ ẹ tí ẹ bá ti ń sẹ ẹ lè mọ̀pẹ̀ ti yó ó dìgbà tẹ ẹ bá dìde pé ẹ fẹ́ lọ tọ̀ inú òrírí ni Fẹ́mi Alábí ti ń mirí bàtẹ́ bá dìde lọ tọ̀ tẹ́ bá lẹ́ padà wálẹ̀ tì mọ̀ pé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe yín. àwọn kan wà tán bá jókòó wọ́n lè parí sá kò sí kankan tí ó ṣe wọ́n kankan sọ̀rọ̀ jáde padà ẹ kàn rí i pé ahọ́n ti ń lọ ọlọ́ṣọ́ ó ti yé ẹlòmíì tó bá yó tó bá ti receive call ẹ ti mọ̀ pé ó ti yó torí ohun rẹ̀ ò ní dàbí ohun tiẹ̀ mọ́ ẹ lọ kí ló máa ń ṣe náà á ló fi kọ́ọ̀dù sọ́ọ̀bù mọ̀ máa pọ̀ pàlà sáhàn bá ti ń lọ. ọ̀rẹ́ wa bá yó ọtí ìfà. èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti. ó kàn dìde ní ibẹ̀ ń pọ́fẹ́ lọ tọ̀ ọ̀nà tọ́ìlẹ̀tì tí àwọn ọ̀ṣà náwó sí àtàwọn bá ń sà pé ọ̀nà tọ́ìlẹ̀tì ní kọ̀ọ̀kan gbábẹ́ lọ. họ́ọ̀lù yẹn wá jẹ́ họ́ọ̀lù tí ò jìnnà sẹ́gbẹ́ títì tó jìnnà tó súnmọ́ ẹ̀gbẹ́ títì bí irú ti ọ̀dọ̀ wa ń bì bá ẹ̀ ṣe mọ̀ pé kò jìnnà sí títì wọ́n jáde sí títì bẹ́ẹ̀ ni ọwọ́ adúró ọwọ́ àdàpọ̀ fì síwájú ó fì sẹ́yìn. kọ́kọ́ dá ọ̀kadà dúró ọ̀kadà ò dúró ọ̀dà dúró ìyẹn náà ò dúró ẹ̀ẹ̀kan náà haụ gbọ́ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ haụ haụ ṣe mọ́tò tó ń haụ kì í lè ṣe ambulance o haụ mọ́tò panápaná ni ni wọ́n ń sáré bọ̀ àwọ̀ àwọ̀ ó kàn haụ haụ báyìí haụ kí ló ń ṣàwọn dúró ọ̀ wá ṣẹ́wọ́ sí wọn àwọn yẹn kàn páàkì ni. pẹ̀lú bọ́tí ṣe ń pa tó ní mo mọ ibi tí ti ń jó ó ní mo mọ ibi tí ti ń jó láyé bá ní oh gentleman ẹ mọ ibi tí iná ti ń jó akàngbá district kan náà ni pé iná ń jó so area wo ni ẹ ẹ gbé mi sí mọ́tò máa mú yín débẹ̀ jẹ́ àwọn kí wọ́n dẹ̀ fura kó ti yó ẹ gbé sínú mọ́tò mi. ṣùgbọ́n ń ṣe how how how how ńlẹ́ àánú how how how how how how how how àyànfẹ́ how how how how. wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní jọ̀ọ́ níbo ni náà ti ń jó ni ẹ máa rìn ṣó tẹ́ bá débẹ̀ máa sọ fún yín pẹ̀lú ojú ọtí ó ní mọ̀lété ni náà láti ẹ jẹ́ ká fi ọ̀dọ̀ wa ṣe example láti ọ̀dọ̀ wa báyìí kéèyàn gbé mọ́tò panápaná kó dá dúró kó dẹ̀ wọnú ẹ̀ ó ní mọ̀lété wọn kàn dé mọ̀lété wọn ni gentleman jọ níbo náà ti ń jọ bí pẹ̀lú ojú ọtí ó ní ẹ máa rìn ṣó níbẹ̀rẹ̀ bí wọn gbóòórùn ẹnu ẹ ni àwọn lọ ó di bẹ̀rẹ̀ bá ṣe dé àárí sign smoke rárá náà jọ ń borí náà ti ń jó máa yìí oṣù àpòmọ́ tó ní àní mo mọ bí tí náà ti ń jó ṣe mọ̀ pé tọ́tí bá ti wọra àwọn máa ń lọ mo mọ bí tí náà ti ń jó. àwọn òkè lọ wọn máa ń tàn sí ọfà ìdè. <laughs> mo mọ bí tí náà ti ń jó ẹ máa lọ géètì jọ ẹnìkan ní ìjáfaralé <laughs> ìjáfaralé o bẹ́ẹ̀ ni àwọn tó ń pè náà ṣe wọ̀kẹ́ lómi tó bá pè kò ní farabalẹ̀ explain máa ń ṣe ẹ ló ah, iná ti fẹ́ jólé wa tán ní àtìmbọ̀ àtìmbọ̀ wọn àti ẹ̀tún béèrè lọ́wọ́ ẹ̀ pé ìjọ níbo ni ti ń jó wọn kàn ní ókè ókè ẹ̀hẹ́n níbo ló sọ wọn ni àní máa ń rí sẹ́ni gẹ̀ẹ́tì. ẹ̀ṣù bìrìbìrì ọlọ́tí ló bá gbéra háò háò háò háò háò máa ṣe má ṣe dé géètì báyìí <laughs> níbi ìyàrá tó lọ sí prison ló bá ní ẹ sọ mí kalẹ̀ <laughs> wọ́n ní níbo ni náà ti ń jó ni inú bí <laughs> ah! Ah! ẹ̀yin ni kẹ́ ẹ máa imagine tó padà ṣẹlẹ̀ sí ẹnu tèmi kọ́lẹ̀ ẹ ti gbọ́ ewúrẹ́ wọlé kò júbà ó dẹrun àmúso àgùntàn bọ̀lọ̀jọ́ wọlé wọn júbà wọn dẹrun àmúbọ̀rìṣà mo ti rádìyẹ òkòkò tóun náà wọlé tí ò júbà rí aago ló padà wá dádìyẹ ọ̀hún gbẹ̀yìn àti ewúrẹ́ ni àtàgùntàn ni àtàdìyẹ òkòkò iobi ṣe kankan nínú wọn súnmọ́ba nígbà ẹgbẹ̀fà jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀je torí arọ́ba fíhìn lọ́ba ń pa ìbá bàbá ìbá yèyé ìbá gbogbo àwọn ajoni lọ bá àwọn pèdèpèdè tó ti ń pèdè káwáyé tó bẹ̀rẹ̀ sí ní pèdè ńgbà tá àmọ́ pèdè pípé yìí láàpè tí ó fi pé birthday boy ah mọ̀ọ́mọ̀ ni birthday man ó mọ̀ tí kúrò ń bọ̀ yìí. bẹ́ẹ̀dì bọ̀yì bẹ́ẹ̀dì bọ̀yì. ṣé bọ́yì ni ká sì ah, mọ̀ pé. ṣé bọ́yì wa ṣé mẹ́ni wa ni àyè fẹ́lẹ̀. ṣé bọ́yì sì ni. ẹ wo tẹ́dí bí ẹ̀yẹ ni bí ìjà lọ báyìí ni ó tó láti bí orí báyìí bí bíbà táwọn ọjà lọ ń lọ sí. Ah, kí ni déètì ẹ ní. today is on the second. ó ti dàrú. on the end no today on the first. ó ti dàrú. nígbà wọn lo first aid fún ọ ni. <laughs> nígbà àwọn àgbààgbà pèdèpèdè tó ti ń pèdè káwa ètò bẹ̀rẹ̀ sí ní pèdè ńgbà tá a mọ̀ pèdè pípè láàpè tí ó fi pé ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ àdìsá olúwaṣẹ́gun kó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀gbà tèmi gan ọmọ pọ̀rọ̀ sísọ gangan lásọsọ lásọlà ìbò yunú ìbàṣẹ́ bí ìbọn ọlọkùnrin olóbìnrin o bá wọn tí mo tara wọn jáde o àwọn tó jù wá lọ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ti tàkàtàkà kó tó gbégbá èrè kí lẹ fẹ́ fi lójú nù àròbọ̀ kí n gbé. láwọn tá a fọjọ́ mélòó kan jùlọ igi abáfojúrí náà máa fọ́ ọ̀yàn lójú. bàárẹ̀ ọba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́. a lo ọgbọ̀njọ́ ó lé ọjọ́ kan nínú oṣù àkọ́kọ́ ayọ̀ àtàlàáfíà ló tún taari wá oṣù kejì ọlọ́run ògo ni fún ọkọ rẹ̀ tí ìbá ṣe wọ tó ń fàánú gbà wá kí làbá máa wí tí ìbá ṣe wọ tó ṣàánú wá kí làbá máa sọ onílé apá ọ̀tún òfojú rẹ wo ni mo máa ń tẹnu mọ́ pé wọ̀ràn kan nítòsí ń gbà ká jáde ká má wọlé ká wọlé ká má jáde ń tọ̀ kan lẹ́ ń sọ kì í ṣe gbogbo ẹ̀rín nìfẹ́ àmọ́ síbẹ̀ àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ibi ẹ̀yìn wà tẹ́ sọpọ́ lọ́hùn tí ì ṣe fún yín làwọn kan fojoojúmọ́ rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́hún lórí ẹ̀ hmm. jẹ́ mọ́ mánéjì bí ọ wà ara àwọn kan ń dọdẹ kó dìde kán lè bá gbèdìgbèdì gbèdì ẹ̀ àwọn ni wọ́n sì tún máa advice ẹ pé ó jẹ́ tẹ̀ iwájú àrí ìró àlá ìgànràn tẹ̀tẹ̀ pátápátá ọlápòrò gudu ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọlólópò àjọbọ ìwọ bá mi ọlá ọba mi ọlá òun gbénu ọlá oṣù ọlá o sì ń gbénu ọ̀run ṣògo ó wà lọ́bà kan ìwọ nìkan ṣoṣo náà ni. ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń salágbára ayé dojo. ìwọ ló ń sọ ọ̀tá di àtẹ̀gùn fún gbogbo àyànfẹ́ ohun tó ṣe òfin hàn yàn rárá àríyànjú jùlọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé ojoojúmọ́ ayé ni yóò bí ó mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ àdìsá tí máa lanu kótó lọ́wọ́n ògo ní forúkọ rẹ ò ní kúrò lẹ́nu mi torí pé bàbá ṣeun nínú ìrìn àjò ayé mélòó la fẹ́ kà ń bẹ̀ àmọ́ tó bá lò dé òde tó bá sì lò tí ì dé òde náà ni ìgbà míì wa mọ̀mọ́ ìdílé ògo ẹ̀dá hmm, kúrò fẹ́ fi hàn fún gbogbo ayé ni wa ní tó bá tètè fún yóò ti jó wùrùwùrù jù wọ́n wàá fi sọ́wọ́ ọ̀sán hmm, wa ní kí gbogbo ayé lè bá a mọ̀ pé wọ́n lọ lọ́wọ́ ọkùnrin afọ́júnú bíbélì ìjó ni wọ́n béèrè wọ́n ní ṣé bàbá àti bíyà rẹ̀ náà ló ṣe ọ́ tó bẹ́ẹ̀ onírọ́ fẹ́ fògo ọlọ́run hàn ara fífògo rẹ̀ hàn ni kó mọ́mọ tálákà jáde kúrò nù kòsíkòsí ara fífògo rẹ̀ hàn ni kó mọ́mọ alágbe kúrò lórí àkìtàn jókòó pẹ̀lú ọmọ aládé mọ́ bá wọn pàṣẹ ara fífògo rẹ̀ hàn ni kó mọ́mọ kòlàkò ṣàgbé jáde kúrò nù dọ̀tí wà wá dọ̀sí ẹ̀ tán wà lóyá okùn ẹ̀ tí ó sọ pé ayélabọ́dà rẹ̀ ọ̀pọ̀ mọ́ rẹ̀ àdìsá títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ni ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó ní kígi tútù àti gbígbẹ wà nínú igbó káyẹ̀sì fọkàn sí gbígbẹ pé kò ní pẹ́ wú àmọ́ kó mọ̀ sọ́nù ara rẹ̀ pé wọ́n lọ lọ́hùn lọ́hùn gbogbo ẹran ara tí ò sí tó ṣòro fún un wà ní kíkí gbígbẹ táyé sọ pé yóò wò ó kó dúró kó sì pẹ́ kánrin kése èyí tí wọ́n wá ní kò yóò pẹ́ kánrin kése wà ní kó fẹ̀gbẹ́ lélẹ̀ ọmọ baálẹ̀ wà ní kéwé rẹ̀ ó wọ́ dànù gbogbo èso rẹ̀ ó rẹ̀ dànù tọ́ba sì bí ọ́ lè rè wá níwọ ni mọ́ ń yà sáà wọ́ bá ṣe yóò wò ó orí ìjókòó ni mo wà àdìsá mo ọkàn mi ba búrúburú wájú ọlọ́run olódùmarè ó ṣílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ àátútìlẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ohun tó fi wá ń jẹ́ ọlọ́run gan kò lè yé ẹnìkankan o ìwọ gangan ni ìwé tí gbogbo àwọn ọ̀mọ̀wé ń kà ìwọ ni sáàmù táwọn wòlíì ń kà ìwọ láàyà tí gbogbo àwọn àfáà ńláńlá ń fà wọ́n ló ń bẹnu àsìkiri wọ́n ló ń bẹnu praise and worship ọlọ́run ni ọ́ sẹ́ẹ̀ múnimúni túnitúni mú dúdú jáde nínú funfun funfun jáde nínú dúdú ọ̀mìmì tó mìíràn sínú àtúnmìíràn jáde òdúdú gbẹ́rẹ́dù òkè tìrì mọ́wọ́ ó kì í ṣe èèyàn kápẹ́ èèyàn ni nǹkan ọ̀bá ti bàjẹ́ ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀. ọlọ́run tó àbí ẹja mi ń nínú bẹ́ẹ̀ di chairman ẹ má rojọ́. nígbà tí wá kí o tẹ wá kó ẹjọ́ tẹ kó ẹjọ́ ah, fẹmi alábí àti àtìlẹwà ah, ah. èdè tí wọn kó ẹjọ́ wẹbẹ bolẹ tí wọn bá bọra wọn wọn pa wọn tí wọn fẹ́ ìtàkóró ìtàkórógun àbí kí lè máa sọ nù ẹwà èdè yẹn. ìtàkínni ìtàkórógun àbí. wọ́n ló ń jẹ́ kí wọ́n bu ọ̀pọ̀ samongo débi ní ìrora dáadáa wọlé lè bá. ìwọ gan mọ dona kaso tòótọ́ kéèyàn ti Ṣakí mọ samango bọ̀ nbí oríṣẹ́ o ọ̀rọ̀ wo o. Ah. ẹwà ìjẹ ló samango. ẹwà ìjẹ ni mọ́ngò Ògbómọ̀ṣọ́ ni ìgbà tí wọ́n lọ ilé tí wọ́n lọ kí mọ́mì mo ní kó máa sa mango bọ̀ wá so that káwa náà kí ìjọ kí àwa náà ká jàǹfààní wọn. Ah. mango ló ṣàánú ìlú yẹn ó polówó ìlú yẹn káàkiri Ògbómọ̀ṣọ́. aago márùn-ún àbọ̀ tí múra àti lọ́lẹ̀ let's talk about it àjọrò ni. bani kì í ṣe lè lákànṣe àmọ́ àdàbẹ́ pé ṣé kò ti fẹ́ pọ̀ jù. dáàmú fàṣìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n túyáyá túyàjà jáde lánàá láti wá ṣe ẹ̀yẹ ńlá fún Dr. ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tú aláṣẹ àti olùdarí Fresh FM Nigeria. èrò pọ̀ bàbí ẹni tó bá débẹ̀ ló lè sọ pé ló lè sọ bí ìròyìn ṣe tó hmm. gan ni yáa fi jí ìròyìn ò tó àfojúbà èrò tó wà ń ta àti èrò tó wà nù ilé ìwò ló pọ̀ jù tó fi dojú títì ní gbogbo ẹ̀ di gágágá. ìdádúpẹ́ lọ gbogbo àwọn olórin ẹ̀mí tó wá gbogbo àwọn tí wọ́n jẹ́ bí olólùfẹ́ ẹ̀ Fresh FM táwọn náà wá túyáyá túyáyá wọn ò tiẹ̀ sọ pé ọjọ́ kejì jẹ́ ọjọ́ iṣẹ́. àwọn ìfẹ́ tẹ́ fi hàn wá yìí ló máa ń jẹ́ kórí wá wú nígbà míì ká tún tẹ̀sán mọ́ lọ́pọ̀ ọgbà bẹ́yẹn bá wà lórí afẹ́fẹ́ àá ìṣòro ẹ̀ ìgbà míì wà tó jẹ́ pé ohun tó ń bá wa fínra dàbí ká jókòó sílé àmọ́ tá a bá ti wò pé ọ̀pọ̀lọpọ̀ ló tún dóde wá àgbèsòro tiwa tì torí pé iṣẹ́ tá a yàn láàyò ni. irú àná yẹn ní ìsìn báyìí tá a bá wá pè yín tẹ́ ẹ̀ bá wá bó ló ṣe máa rí lọ́kàn wa àdúpẹ́ àwọn ìfẹ́ tẹ́ fi hàn sí wa yìí ojú òní tìyín ojú òní yín tì aṣọ yìí tìyín náà sì níyà ló kọ aláṣẹ àtolùdarí ìkànnì tí mo ti ń gbohùn sórí ẹ̀rọ agbàgbé Fresh FM a pè ní Fresh FM Nàìjíríà torí pé ó ti ta gbangba kárí ilé àtúkò àwọn one zero five point nine fm mo ti ń ju ohun yìí ìbàdàn la fi kalẹ̀ sí lóko dr láyínká joel ayéfẹ́lẹ́ ọjà owó bá mẹ́ta mo kì í pé ẹ ṣeun àná ẹ ṣeun gbà gbogbo. àmọ́ hmm. rí rere bára wa ṣe láṣẹ olódùmarè àwọn tó dájọ́ uh, ohun rere sójú ọ̀nà ọjọ́ náà á kò láyọ̀ o ohun tẹ́ ẹ̀ rò ní bá ń tẹ́ ẹ̀ rò jẹ́ àwọn tó náwó ọ̀rùn lọ́wọ́ tí wọ́n sọ pé a fẹ́ dúró tì ọ́ àtọ́ kọ̀ sí gbogbo ń tẹ́ ti jù lọ láyé òní padà jù yín lọ bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wá àtó gbàdúrà fún yín ṣùgbọ́n ẹ̀já àbí. pop lórúkọ mi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé àdìsá alóyún ní wọn mọmọ sí eléwédú èmi àti kérègbè mi lájọ wà níbí ẹ sorry dáńkú ara wa oh sorry. ẹ fi ìjìnlẹ̀ pampasi màmá gbà bẹ pampam dáńkú ara wa ẹ fi ìjìnlẹ̀ pampasi. o ní jìnlẹ̀ kankan. ẹ fi pampam ok ẹ fi pampasi. o ti ẹ pampam kò á <laughs> àná ọmọ kan wá síbi júdà yẹn ọmọ yẹn fọ́nì gan hmm. ó ń dó wọ́n yẹn ń dó wọ́n dó lánàá débi pé àwọn tó bá wo fídíò yẹn láì wọ́n máa mọ̀ pé èèyàn ń dó mo hmm. mọ̀ pé èèyàn máa ń ya wèrè síjó lọ́rùn hmm. máa yẹn dó wọ́n fẹ́ forí gúnlẹ̀ dádì ló gbàgbọ́ pé ọ̀rẹ́ wa má dáná sí lọ́rùn bí dódó ayọ̀ bímẹ̀dì àrèrò pọ̀ dáàdi wá ṣe nǹkan tí ìgbà tí wọ́n fún tọ́pẹ̀t àbí ṣe xylophone àbí tọ́pẹ̀t tí wọ́n fún fèrè báyìí lórí mi dìde ó kọ́kọ́ sá ẹ mọ̀ pé àgbélébùú kan wà nínú ṣọ́ọ̀ṣì mọ̀lẹ́kẹ́ bàbí ṣọ́ọ̀ṣì yẹn hmm. orí mi kọ́ sá lọ bí àgbélébùú yẹn báyìí àgbélébùú yẹn ta padà sórí àga mo forí gbálẹ̀ báyìí mo dìde padà ìgbà tó yá bẹ́ẹ̀ mi ṣe gbé mi nìyẹn. a ah, ṣó mu gaari ni. ṣó ti mu gaari lọ́sàn-án yìí. Ah, ah. kí ni ìpa gaari tó wá wà ṣe báyìí ṣé wọ́n fi rọ́ọ̀ṣì o ni. mo ti mọ yẹ́bọ̀ èmi ti mọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwèé ọ́fíìsì yín fún wa níbo ni yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ralẹ̀ tí pọ́ǹpì ẹ fọkànbalẹ̀ madam. tí pọ́pì àti bí akórede. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies. sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná ló wà. one ninety nine thousand naira péré ni plọ́ọ̀tì ilẹ̀ kan. sẹ́yìn náà rí púpọ̀ tó wẹ̀ lọ. plọ́ọ̀tì ilẹ̀ kan tí pọ́pì ní mọ́níyà. nítòsí train station àtẹlẹ́ tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o six hundred twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ yẹn tún wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé. ẹ àní ìbàdàn àti tí pọ́ǹpì concept developer that cares. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes and all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management? All you have to do is go to Google Play Store or Apple App Store, search for Prosper, that is P R O S P A. Download the app and fill in a few details. If you're serious about your business, you need to to use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. mo ṣe ń kí yín pé ẹ kú àbáṣe ni mo tún ń kí yín pé ẹ kú ewu oṣù tuntun hmm. òní lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kejì ọdún 2022 àmọ́ tó lágbára náà bínú oṣù February láyé kájọ hmm. ẹ̀ láyé fẹ́lẹ́ ló máa ń ṣìde ní Fresh FM agbára lọ́wọ́ ọlọ́run kọ́lọ́njọ́ mọ́sọ̀pọ̀kù ló ń ṣèlérí ọjọ́ tó máa gbẹ̀yìn nínú oṣù yá 28 February ajé ọjọ́ ìbí ẹni ìtàn olùṣègùn bámidélé eob hmm, táyé fẹlẹ́ bá ti ṣíde mi máa ń close ẹ̀ ẹni torí ẹ̀ la ṣe close ẹ̀yin lẹ́mọ̀ ẹ pẹ̀lẹ́ bọ̀dá wòràwọ̀. rí bẹ́yìn o adúpẹ́ fọlọ́run lórí ayé ẹ̀yin méjèèjì hmm. ẹni kú báyìí o oúnjẹ àwọn ọmọ yín iṣẹ́ tẹ́ ṣe láyé ẹ máa dìwẹ̀ lágbára ọlọ́run lórúkọ èmi àti bọ́dà mi bọ́dẹ̀ dà. ẹ wá kwakò. ọba lọ́la lórúkọ wa àti èmi àti bọ́dà mi àfi sálárì january àfilẹ̀ fún àwọn tí wọ́n bá gba gift tí ẹ ẹni kan wá gbà yẹn. sálárì ẹ. àti ti ẹ̀gbọ́n mi. jọ̀sẹ̀ bàbá àkàntà ti ń gbọ́ jọba mi ibi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ṣé o lè bá mi gé ẹwà èdè ẹjẹ kan náà. ẹwà èdè wọn náà yọ̀ǹda sálárì ẹ. àti ìmọ̀ àmọ́ afẹ́ filẹ̀ à ń rò lọ́wọ́ náà la ní ká sọ fẹ́yìn kẹ́kẹ́ ẹ lè sọ fọ́ra wa agbé síwájú yín ni. kẹ́pẹ́ kẹ́ sọ fọ́ra ara lé. Ah. a máa gbé kun ẹ̀ wá. tí n bá ju ìbéèrè síta táwọn èèyàn bá gbà á. Hmm. ẹ kí ló máa ṣẹlẹ̀. tí mo wá ní kẹ́ mú sálárì yín wá ah. tẹ́ ẹ ní kò sí nílẹ̀ ẹ jẹ́ ah àpọ́nlé ni ẹ jẹ ọ jẹ ó jẹ ah, ó jẹ ká. ẹ jẹ́ ká fi eléyìí sàmì ayẹyẹ ọjọ́ ìbí Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tú màá pè orin Yínká Ayéfẹ́lẹ́ kan ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà á. bóyá ó pè ní o àbí lórí um, Facebook ẹni tá a bá kọ́kọ́ rí ni o torí sì ni ó tún fẹ́ dogun dọdẹ ìyá kan bẹ̀yìn ni ẹ má bínú o. ìdí òbúdòzà èèyàn pọ̀ ló kù yìí o èyí fẹ́lẹ́ ń tíráì ọjọ́ kan níjọba ránṣẹ́ sí i bó o ló ṣe kó àwọn wọ̀nyí jọ láì ṣe pé o ṣe tẹ́sítì fún wọn. káì èdè búdòsà ó sì bí fúnpa rẹ̀ ti ga ni. orin yìí tẹ́ bá ti gbọ́ ẹ kàn sọ ni pé orin báyìí ni track báyìí ni ọdún báyìí ni wọ́n ṣe ó tán. èmi fúnra mi ni màá gba owó lọ́wọ́ yín ká ayé fẹ́lẹ́fẹ́ ní tó bá. Hmm badi boy ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ èmi ń bọ̀ wá nǹkan mọ mi ò ní àmọ́ dáwọn àlejò lóhùn mọ dáwọn àlejò lóhùn. láti alẹ́ àná sí ìsìn olókìrìmù ni ṣe àkùkọ abáyìí sí. mọ dáwọn èèyàn lóhùn. orí yẹn ṣe farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àbí ẹja ṣé ká pín ẹ̀bùn náà àbí ká lórin ẹja kọ́ pín ẹ̀bùn náà tí n bá pín ẹ̀bùn tán bàwa hmm, lórin yẹn lẹ́yìn yà wá lọ sí let's talk about it kan ẹjọ́ àwọn tí eh, wọ́n bá jẹ́ bí òbí kan tẹ́tí kan gbọ́ wá dáadáa tí wọ́n ní ọmọ ní o kan tẹ́tí kan gbọ́ wá dáadáa. Apex Fabrics ló wà ní gbági wọ́n fún wa ní lace Hmm. kákan mú bí èèyàn bíi mélòó kan ká fún wọn lẹ́yìn ìgbà yẹn kí n play orin yẹn fún yín. hello. hello sir. hello. hello ma orúkọ yín. bámidélé yìí ọlá láti ìrètò aláwàdà. bámidélé. gbọ́dọ̀ tí ń pè yín mo mọ bí tẹ́ ti ń pè ní. aláwàdà. aláwàdà lẹ ti ń pè. bẹ́ẹ̀ni. ok ẹ wá gba léèsì o. ẹ bẹ ẹ kú ọdún ẹni àpapọ̀ rẹ ìtọ́jú ọdún kan o. àmì àmì àmì. ẹ ra sa o. àmì ẹ ṣeun gan. ẹ bá a ti pọ́tébù o. pọ́tébù ń gbọ́. hello. ẹ ṣe fà ojú òpó yìí ò mà tún burú yá ẹ má bínú. òfin ah. àtìlànà wà tẹ́ bá fẹ́ pele iṣẹ́ rédíò ẹ̀rí pọpẹ́ a ti ń sọ ẹ kàn fẹ́ ṣàwádọ́ nìkanra ń bì ní hmm. ẹ máa kúrò lẹ tẹ́ bá tó bá ti ń dún létí yín ni kẹ́ ẹ ti yí rédíò yín sílẹ̀ torí tí ò gbé jì. hello. hello. hello orúkọ mi ni adéyẹmí òrùlẹyẹ. adéyẹmí òrùlẹyẹ láti bo. láti akọkà nílùú ìbàdàn níbí. akọkà nílùú ìbàdàn. bẹ́ẹ̀ni. ṣé akọkà wà nílùú ìbàdàn. ó wà ní old river road. ní old river road. ibẹ̀ lakọkà ti bẹ̀rẹ̀ kó tó dẹ́kọ̀. ok ok <laughs> ok. Eh, ẹ wá gba ẹ wá ẹ wá gba léèsì o. ó dáa. ẹ wá gba léèsì. ó dáa. latest fabrics ló ní ká fún yín ẹ béèrè ẹwà èdè ọ̀dà wọn kú náwó. ẹ ṣeun. hello. orúkọ mi ni ọlásìndé abib látọpẹyẹmí gbági ìbàdàn. látọpẹyẹmí. ní gbági ìbàdàn. ní gbági ó tún wá gba aṣọ apes fabric sí gbági. ah màá wá gbà ó. wàá wọ̀ ọ́ ọ́ wàá wọ̀ ó hmm, ti dáa. kẹ́ ẹ ṣeun ẹ ṣeun. hello. hello. ẹ ra orúkọ yín. adébáyọ̀ tèmílúwa láti amúlòkó. adébáyọ̀ tèmílúwa láti amúlòkó. bẹ́ẹ̀ ni sà. ẹ wá gba lace lọ́wọ́ Ipex Fabrics ẹ béèrè ẹwà èdè tẹ́ bá ti dé. hello. hello adéníran esther. adéníran esther láti bo láti adéyẹmọ. láti adéyẹmọ. yes sir. ok ẹ wá gba léèsì o. hello. hello. ẹ má bínú èmi ni mo gé o hàn. hello. hello. hello. abdullahi abdullahi ọláyà láti kò yìí. abdullahi ọláyà láti kò yìí. láti kò yìí bẹ́ẹ̀ ni. láti kò yìí. ìkòyí lẹ́tì ìkòyí ìkòyí tìbó sà. ọ̀ṣun state. ní ọ̀ṣun. bẹ́ẹ̀ ni ẹ wá gba aṣọ lọ́wọ́ apex fabrics tí wàá ń gbàgé. ẹ ṣeun gan. iye òbí mo ti kúrò lórí ẹ̀ mọ́ ń bọ̀ náà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Oo oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite yàrá tó tutù mímímí. swimming pool tó gbala fẹ́. ẹ̀wò tẹ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ibẹ̀ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti-Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices. Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA, Ibado, Ibadan. Union Bank Building, Owodo Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, New Erua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. orí Yínká Ayéfẹ́lẹ́ ni ọdún wo lórin yìí jáde ọdún wo yìí jáde kí ni táìtù orin tí mò ń lò lọ́wọ́ yìí track wo nínú album ni mò ń play yìí. ẹ bá fẹ́ pè mí kó pè mí báyìí o. hello. hello. hello. hello. hello mo ń gbọ́ o. èmi náà fẹ́ jẹ́ àǹkárá ni o. àǹkárá àsìkò yẹn ti lọ àti ẹ̀wà pé àǹkárá lè ní léèsì lápẹ́. ẹ má jẹ́ kó lọ London lè ní kí n pè mo ti máa ń try sípẹ́ ẹ̀ kí n gbé wọlé kí n pè kí n. ẹ fẹ́ jẹ àǹkárá láti London. ó yá ó yá ó fẹ́ jẹ́ fún fọ́ọ̀mọ́dà mi. fún. dókítà ló ti ló ṣe bá gbìyànjú àwa náà láti jẹun tó ráwa náà ra kíkẹ́ tún àwa náà láti jẹun lọ́dọ̀ wọn. ok àsìkò àǹkárá ti lọ mà hmm, tó bá pẹ́ ń gbọ́ wa dáadáa ẹ máa rẹ̀ wọ́n pé next week ọlọ́run á jẹ́ kẹ́ ẹ kẹ́ tún láàyè wọlé. Hmm, ẹ ṣeun anyway mo fi ń never be kí ọkú pé happy birthday o. ẹ ṣeun gan. pẹ̀lú àwọn pípì wọn àti queen wọn kan fún ọdún kan fún ètò wa. ẹ ṣeun gan. ẹ ṣeun gan. bye bye. hello. hello ẹ kúrọ̀lẹ́ sir. ẹ kúrọ̀lẹ́ ọmọlọ́lá samson ló sọ̀rọ̀ láti mọ́nàtọ̀. mi gbọ́ yín dáadáa. ọmọlọ́lá samson ló sọ̀rọ̀ láti mọ́nàtọ̀. ok mo ń gbọ́ yín. divine intervention ni sọ. ní orin yìí. bẹ́ẹ̀ ni track two. track two two ẹ bá mi kọ́ lẹ̀. Ah, ah. ọdún wo ni wọ́n ṣe track two ìjà rẹ̀. ẹ ó jáde ní two jẹ́ kí n sọ pé nineteen ninety two. nineteen ninety two ni nineteen ninety two lórin ìjáde. sá. orin ìjáde nineteen ninety two two thousand and two. two thousand and two. yes. ah àyà mi ọjà ẹ ṣe. hello. hello hello. hello. hello. mo ń gbọ́ yín. Asia Sanusi ní sọ̀rọ̀ láti olómi. a ṣe kí ni. Asia Sanusi ní pè láti olómi. olómi lẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni. orin yín káyé fẹ́lẹ̀ mò ń lò yìí. mi ò mi ì mi ì mọ̀ sá. ok mo ti gbọ́. ẹ ta ọ dàbọ̀. hello. hello. hello ọláyàmẹdì láti kó yìí. ọláyàmẹdì láti kó yìí. bàbá gbà. èwo lè ṣe. Hello. Hello. hello. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́. hello. hello. divine intervention ni o. divine intervention ni. track wo ni. Yeah. Hello? This is the promise of God. be hello. kí lẹ sọ ma. mo kí bàbá wa ayéfẹ́lẹ́ o. ẹ ṣeun gan. ó pọ̀ kí gbọ́ ọdún ọdún kan o. ẹ ṣeun gan ma. ẹ orúkọ mi ni bọ́láwá akínpẹ̀lú. ok. láti new ife road. ok. shower of blessing ni. Mm-hmm. shower of blessing ni orin yìí. bẹ́ẹ̀ni sẹ. òjò òbùkún ni. bẹ́ẹ̀ni. kó rọ̀ sọ́dọ̀ wa kó rọ̀ sọ́dọ̀ tẹ̀yìn náà. kó rọ̀ sọ́dọ̀ àmì jésù. Hmm. ok. track one ni. ok track one là ń lò lọ́wọ́. bẹ́ẹ̀ni sà. ọdún wo ni wọ́n ṣe é. ìyá two thousand and four. two thousand and four ṣe. hello. hello. hello. hello ẹ̀rọ ẹ̀kúrọ̀lẹ́. ẹ̀kúrọ̀lẹ́. ẹ̀kúntò. ẹ ra sà. àti àbá ọjà happy birthday long life and prosperity gbàgbọ́ ọjọ́ kan ni o. ẹ ṣeun gan. ẹ jẹ́gẹ́dẹ́ ọlábàmídé láti amúlòpọ̀. mo ń gbọ́ yín sà. kíní ni orin yẹn fọ́nfíẹ̀. fọ́nfíẹ̀ àtẹ̀wọ́ bá ń gbàgbó fọ́nfíẹ̀. the bible translation one released in two thousand and six. 2006, thousand and ni wọ́n release divine intervention. ẹ eh, track three. ní track three ẹ ṣe orúkọ yín lẹ́ẹ̀kan sí. gẹ́gẹ́ bí ọlábàmídìí. mo ti fẹ́ lu aago fún yín tẹ́lẹ̀ ẹ ṣe. láti amúlòpọ̀. ẹ ṣeun. hello. hello ẹ kúrọ̀lẹ́ sir. ẹ kúrọ̀lẹ́. yes sir. ẹ ra o. yes sir. àkúlà ti jà ẹ. orúkọ yín. olúfúnmiláyọ̀ elizabeth wọ́n ní divine intervention ní two thousand and four wọ́n ní track two àwọn tó wà lórí hello hello fọ́nfì ẹ̀yìn ọlámídé fàṣọlá pé mo ń gbọ́ yín sáà hello. hello. èmi ń lò èmi ń lò ẹ̀yin lẹ̀ ẹ̀ lò. Ah, nẹ́tíwọ̀kì ni. hello. hello. ọlọ́run kò tí o kọ rẹ. lọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́. sá. ọlá fàtíà láti. ọlá fàtíà láti. agbeni. agbeni mo kí ọ̀gá wa pẹ̀lú ọjọ́ bí oní gbádùn ọdún kan o. ẹ ṣeun o. ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè o. mo kí bọ́tẹ́kù náà ẹ máa kí bọ́tẹ́kù o. ẹ á tiẹ̀ ń kì ń kì ẹni ọlá ẹ fún níyì. Ah, kí la fẹ́ ṣe báyìí. hello. ẹ bá wa sọ̀rọ̀ sókè sá. ẹ kúrò rẹ ẹ kúrò. kí lẹ pè é. ọlánìran Farouk láti airport. ọlánìran Farouk láti. alákíá airport. alákíá airport mò ń gbọ́ yín. èmi wà pẹ̀lú yín. hello. tó wà lórí Facebook yìí pọ̀ gan-an. hello ẹ bá a sọ̀rọ̀ sókè. ok ẹ̀ló ẹ̀ló. ẹ̀ló mò ń gbọ́ yín. ẹ̀ló faith láti akínmọ̀rin mi. faith láti akínmọ̀rin. ọ̀tán. ó kù ìṣẹ́jú kan ó kù ìṣẹ́jú kan. There shall be showers of blessings. This is the promise of God disease refreshing, sent from the Savior above. Showers of blessings, showers of blessings we need. Mercy us are falling, but for the showers we need. Hello. Hello, ẹ ká sàn o. Ẹ ká sàn. Ní Nǹkan Dágundúró ló ń sọ̀rọ̀. Nǹkan Dágundúró láti bo láti àpáta. àpáta lẹ ti ń pè mò ń gbọ́ yín. orúkọ kékeré yẹn kàn fi ẹ ní o bẹ́ẹ̀ ni yínká dágun dúró. ṣé ẹ lè kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. a ti kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò. ẹ kúrò ń bẹ̀ tó ẹ bá kúrò ń bẹ̀ kò ní máa dún sétí tiwa. a ti kúrò ń bẹ̀ báyìí. ẹ dá ogun rédíò yẹn náà dúró. Hmm. ẹ bá wa pa rédíò yín o. mò ń gbọ́ ẹ ló ṣe ti gbọ́ mi. mò ń gbọ́ ló ń sọ̀rọ̀ láti àpáta. a divine intervention ni o. divine intervention ni. bẹ́ẹ̀ ni. Hmm. two thousand and three. two thousand and three ni wọ́n ṣe é. bẹ́ẹ̀ ni. Hmm. track two. track two ẹ ṣe. zero ilé rí ìfẹ́ lẹ́yìn àwọn oníyìí tura. tí a kúrò lórí torí orí Facebook gan ó ti kún jù àwọn kan ní mi ò ká ẹ wò ó tẹ́yìn náà bá hello. hello ẹ mo mà. yes. orúkọ tèmi ni olú. ẹni. orúkọ láti ṣàfihàn. ó ń break ẹ dá orúkọ yín dáadáa. Portable lórúkọ Olúwatóyìn. Olúwatóyìn. Òní. Òní mo ti gbọ́ yín mà. Láti Liberty Road. Liberty Road ó yá. Divine intervention. Divine intervention ni. Ẹni. Bẹ́ẹ̀ni two thousand and four. two thousand and four track wo ni. fourth track ni. third track ẹ ṣe. the third one no, ṣé fourth àbí third. kọ́kọ́ ọmọ tètè wá sẹ́kùn mi dayọ̀. àwọn tó wà lórí Facebook ń gbìyànjú Àjàó Dọ̀tun wọn ní track four ni shower of blessing two thousand and four divine intervention ní Adéníkẹ́ pé it's king Ọláráyọ̀ ó pè mí kó jẹ́ pé ẹni tó wà lórí fóònù ló lè gbà. hello. hello sir. hello. orúkọ mi ló gbé pé taro. mi ì gbórúkọ yín dáadáa hello. hello. ẹ ẹ ta. ẹ ra o. ẹ kúrọ̀lẹ́ ta. ẹ kúrọ̀lẹ́. yes sir. ẹ eh, divine intervention. divine intervention. yes sir. Mhm. ó dẹ̀ jáde ní two thousand and three. ní two thousand and three lo, jáde. yes sir. ok. ẹ eh, track four ni sir. track four ni ẹ ṣe. yes má jáwèlẹ̀ fòjóró sí i n tó ń wá sórí Facebook pọ̀ fún mi láti kà. àwọn kan ń gba yí wọ́n ń gba orúkọ album wọ́n ń ṣiyí àwọn tún ṣe track. hello. ọmọ ni olúṣọlá látòkè tùnú ni. ọmọ ni olúṣọlá látòkè tùnú mo ń gbọ́ yín. divine intervention. divine intervention lẹ pé. year two thousand and one. two thousand and one ló jáde. bẹ́ẹ̀ni sà. Mm-hmm. track wo ni mo ń lò yìí. track three. track three orúkọ yẹ ẹ̀ sí i olúṣọlá tunu. ọmọnìyí olúṣọlá láti òkè tunu tó bá di ọjọ́ thursday ẹ wá bá ẹ wà èdè ó ti yín kẹ wá gba ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ ẹ̀. ok sir ẹ mm. ṣe ọ̀dọ̀ ìbùkún ti dé. divine intervention ni mò ń lò lọ́wọ́ track three track four. ẹja fún ẹja fún ẹja fún káwọn bá ti wá lọ. látọ̀dọ̀ olùmọ̀lá ọjọ́ ìbùkún ọjọ́ ìbùkún. two thousand and one. jẹ́ ń wo jẹ́ ń wo jẹ́ ń wo jẹ́ àmọ́ ah, gbé lọ. ṣùgbọ́n òjò ń tọrọ ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ kọ bitter express ní 1998 ọlọ́run bá wọn rìnrìn àjò wọn kọ sweet express ní 1999 wọ́n ṣe something else ní year 2000 wọ́n ṣe divine intervention tí mò ń lò lọ́wọ́ yìí ní 2001 fun fair tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn 2002 ni life after death náà ṣe ní 2003 aspiration náà wá ní 2003 album méjì ni wọ́n ṣe ní 2003 wọ́n fi kan sórí ti late Gbénga Adébóyè wọ́n ní life after death fulfilment wá ní 2004 new dawn 2005 next level 2006 gratitude 2007 absolute praise 2008 transformation ní 2009. everlasting grace wá ní 2010 prayer point 2011 goodness of god 2012 comforter 2013 wọ́n ṣe single kan jáde tán pè ní yin olúwa ní twenty fourteen overcomer ní twenty fourteen upliftment wà ní 2015, fresh glory 2016, living testimony testimony náà ṣe ní twenty seventeen favour wà ní twenty beyond the limit wà ní 2019. nineteen. There shall be showers of blessings. This is the promise of God. Ẹkúndayọ̀ ìyẹn wá ní twenty twenty manifestation wá ní twenty twenty one. ẹ já kúrò lórí ẹ̀tọ́ rẹ̀ aago mẹ́fà ti ró kàngó kàngó ah afẹ́bọ́sí let's talk about it. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. track four track four là ló lò ẹ wo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ìgbà mi kọ́lọ́run ṣàánú nígbà mo ti ní kó wá gba owó màá tún wá dá padà ní kò rí bẹ́ẹ̀ ẹ̀mí ìbínú òtún láwọn kan ti mọ jápá àmọ́ èèyàn gbìyànjú náà ni bá àti ẹ̀ perfect láyé kí bẹ́ẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ sí jẹ́ bẹ́ẹ̀ kọ́ náà ló bóun ṣe ń tiẹ̀ yóò kò yé mi ayé tọ́tọ́ aago mẹ́fà àrọ̀lẹ́ ti rí kọjá ìṣẹ́jú méjì let's talk about it tẹ bá ń gbọ́ fúngbà àkọ́kọ́ àwọn tó wà ní kòríta kò yé mi mọ́ àwọn ni wọ́n máa ń mú ọ̀rọ̀ wọn wá nígbà míì ẹnìkan wà tí wọ́n ní kájọká sọ̀rọ̀ àwọn ẹnìyẹn wà lé mi lọ́rùn nígbà tán gbọ́ ọ̀rọ̀ tá a sọ lábẹ́ òkúta lánàá ṣùgbọ́n ẹni tí wọ́n tún wá rán sí mi ni mò ń bá sọ̀rọ̀ àwọn tó bá ti wà pẹ̀lú wa láti ìgbà tá a bẹ̀rẹ̀ pé kàn jẹ́ ká sùn síwájú dọjọ́ mi. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi ayé tótó ayé tótó ayé máa lè. ẹ má jẹ́ ká tanra wa jẹ ilé ayé la bá ṣòro kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí i a máa yí i mọ́ ọ a máa yí mọ́ ni. láti fọ ọmọ ẹ kò sì síbi téèyàn ò ti lè kan ogun láyé èèyàn lè kan ibi tó ti ń ṣiṣẹ́. láti fọ ọmọ ẹ ó lè jẹ́ pé nígbà míì wà gan-an tó jẹ́ pé ogun bí a ti bí èèyàn ló fa àyàn lé ogun míì lọ́wọ́ ń ta. ètò tó ayé máa lọ bẹ́ẹ̀ ogun bí a ti bí èèyàn tíbẹ̀ bá lé kókókókó tí wọ́n sì rí páwọn orí gbẹ̀mí ẹ̀ kí la lè ṣe fún o wọ́n tún fà lé ogun míì lọ́wọ́ àbí kéèyàn kún fàdúrà kọ́lọ́hún jọ kó sì dé gbìyànjú èèyàn ládé torí ẹ̀ ló fi jẹ́ pé téèyàn fi kúrò láyé àdúrà ò ní dákẹ́ hmm. orí ṣíṣe mọ̀ ń sàká mọ̀ ń sàárà gbogbo àwọn nǹkan yẹn pátá bí ìgbà téèyàn fi ń ra ilé ayé gbé ni. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn tó bá máa ń tẹ̀lé mi lórí péèjì mi mọ̀ pé mo ti sọ àmọ́ ọ̀nà ọ̀tọ̀ ni mo gbà sọ inú ń bẹ̀lẹ̀ sí à ń jẹ fọ́sọ inú ń bẹ̀lẹ̀ rán. ó dẹ̀ jẹ́ nǹkan tó mọ̀ ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pàápàá jùlọ àwọn tó bá tó bá jẹ́ bíi ẹni tí ó gbìyànjú láti jẹ́ èèyàn. a tó stage kan á dàbẹ́ pé bóyá ń tọ̀ wọn ò mọ̀ ṣe torí gbogbo làkàkà ẹ̀ ó lè má bọ̀ sí i kí wàá ló máa ń fà á nígbà míì. àwọn kan ní bóyá ṣe bàbá rẹ̀ ni àwọn kan ní bóyá ṣe ìyá ẹ̀ ni àwọn kan ní bóyá òun gan ni nígbà míì wà tó jẹ́ pé ibi àgbà kọjá láti fara kọ́. ayé lọ́jọ́ ayé máa mo ti gbọ́ mo ti gbọ́ bẹ́ẹ̀ méjì bí ẹ̀mẹ́ta kan tí wọ́n ní ìyá gba ògo lọ́wọ́ ẹnìkan lọ́wọ́ àbúrò ó gbé e fẹ́ gbọ́n tàbó gbà á lọ́wọ́ ẹ̀gbọ́n ògbé fàbúrò òkèèrè ni mo ti mọ́ rí ṣùgbọ́n mi ìmọ̀ pẹ́ni tó lè súnmọ́ mi lè kọjá rúnú irúfẹ́ ìlàkọjá bẹ́ẹ̀ hmm. tó sì jẹ́ pé èèyàn náà wà lára àwọn tó ti yọṣù ti ẹnu sí i rí pé ó rí ó rí ó kàwé dáàyè kan lóhun ò kà mọ́. Hmm. àwọn tó jẹ́ bí àgbàlagbà nítorí ẹ̀ mo ṣe fẹ́ràn wọn láti máa bá wọn rìn ojú ọ̀tọ̀ làwọn fi máa ń sábà wo ọ̀rọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ ní ìsìn báyìí tó jẹ́ pé ojú mọ́kànlú ọ̀kadà ló wà lójú wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ làwa ṣe máa ń rò pó wà tá a mọ̀ pé most time spiritual control the physical n tó ṣẹlẹ̀ nínú ẹ̀mí iṣẹ́ tá ti parí là ń rí lójú ayé ńgbà mi. bẹ́ẹ̀ ni hmm, ìjẹ́ ló sì burú jù ìjà ẹ̀mí ẹ̀yin lẹ́rìí pàwọn méjèèjì kan wọ pé wọn kì í sọ̀rọ̀ síra wọn. ìjọba bá kẹnu bọ̀rọ̀ tó bá tún pẹrẹpẹ ọ̀rọ̀ sílẹ̀ ẹ mọ̀ pé ó níbi tí wọ́n ti jẹ̀ wọn nínú ayé bẹ́ẹ̀ ni bí wọ́n ti jẹ̀ kanra wọn nínú ayé òun ló jẹ́ kí ó dàbẹ́ ni pé wọ́n ń gbójú agan síra wọn tẹ̀yìn fi ń wò báyìí pé kí á ló le tó bẹ́ẹ̀ ayé mọ̀ tóbi ayé mọ̀ kẹnu gan-an àṣírí ayé ń bẹ lọ́wọ́ ayérayé ayérayé tó lè gbá yé mi láì mọ̀ mi sí. ẹni tó sọ̀rọ̀ rẹ̀ wọ́n fún mi ní àwọn làkọ́bí èmi gan mọ̀ pákọ́bí ni wọ́n èmi náà sì ti bú wọn rí wọ́n láwọn làkọ́bí wọ́n ní àwọn àwọn dẹ̀ rí ṣe dáadáa. wọ́n ní rírí ṣe táwọn rí ṣe yẹn kì í ṣe pé bóyá àwọn bá ọ̀la níbi kankan o. láwọn jẹ́ ọmọ kan tó máa ń fẹ́ try àwọn new things wọ́n ní fún àpẹẹrẹ àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèyàn máa ta aṣọ àlòkù. wọ́n ní lágbègbè àwọn wọ́n nígbà táwọn bá wò lọ gàràgà bóyá àwọn kan wá kí bàbá àwọn torí pé bàbá àwọn náà jẹ́ bí ẹnìkan tó lẹ́nu ń bẹ̀ ládùúgbò tó sì lẹ́nu ń bẹ̀ nínú ìlú wọ́n tẹ́ni tán bá wá ṣe mọ̀ pé àwọn àlejò tó ń lọ nígbà míì àwọn ọmọ tó ti já tipẹ́tipẹ́ wọ́n mọ̀ kí àlejò lẹ́mẹ̀wá ní ẹ ra sà ẹ kú ah, ọmọ ìmọ̀ ní tẹríba ọmọ ìmọ̀ ní respect wá kí ló kọ ẹ. àwọn náírà pupa àgbà yẹn ẹ ti náà rí tọmọ ń pọn ràkọ̀ràkọ̀ báyìí. Ah, ẹ ṣàbí márùn láwọn lọ́wọ́ ah, inú kóló yá báyà àwọn ò fọ kóló àwọn àwọn àfojú òkí làwọn lè mọ ṣe o láwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ káwọn mọ taṣọ àlòkù àlòkù aṣọ ni wọ́n lọ máa ń kó wá níbi tán ti ń kó wọn táwọn bá wá dé àwọn sọ̀rọ̀ àwọn di dry cleaner táwọn ó lọ táwọn à táwọn gbọ́n perfume sí torí àwọn òórùn àbáàdì tí wọ́n ń sábà rún. níta mo á gbọ́ pé àwọn òórùn òun kéku mọ́ bàá jẹ́ ni wọ́n ṣe máa ń fi àwọn kinní wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báwọn ṣe wà nílé ìwé táwọn ń lọ sí school làwọn ti ń mú tọrọ wọlé táwọn náà ti ń ṣe gáì díẹ̀díẹ̀ gáyé sì ti bẹ̀rẹ̀ nu ká ṣerun ká jórun ká. ètòtò ayé máa lọ kí láti máa ṣayé yìí sí o. wọ́n ní ọmọ mẹ́ta ni ìyá àwọn bí wọ́n ní ṣùgbọ́n ìkan ṣàìsí lójijì wọ́n lè tó ṣàìsí lójijì yẹn wọ́n ní ó jẹ́ ẹni tí ara rẹ̀ òwúlẹ̀ dá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí náà obìnrin sì ni ó wá ku ọmọ méjì lọ́wọ́ ìyá àwọn àti bàbá àwọn wọ́n ní bàbá àwọn yẹ kó fẹ́ ìyàwó míì bí àwọn èèyàn wọn ṣe ń sọ torí pé wọ́n ní chíńjì lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n bàbá àwọn ò bàbá àwọn ò fẹ́ràn ìyàwó púpọ̀ wọ́n sì máa ń sọ fáwọn táwọn jẹ́ ọmọ pé káwọn mọ̀ dáwọ́lé o wọ́n ní àwọn méjì táwọn kù yẹn làwọn ń gbógo ẹbí yẹn lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n gbọ́ Story, tí mo sọ ní àná. Hmm. wọ́n á pè mí ní obì ṣó mọ̀ pé nǹkan tó sọ yẹn ó wà lára tèmi náà mo ní àá <laughs> wọ́n á níbi tí báwo á tẹnubọ̀rọ̀. <laughs> èmi tí ń tòótọ́ àwọn méjèèjì yẹn ni bàbá àti màmá mú lọ́wọ́ wọn làwọn dẹ̀ ń ṣe dáadáa. Hmm. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ kódà ọgbà tí wọ́n wọ iléèwé ni wọ́n tún change business. Hmm. rí ìgbà táwọn wa ka HND ibì kan wà nínú Polytechnic Ìbàdàn tán pè ní Fanta Center àmọ́ tó bá lọ school yẹn mọ̀ ibi tán pè ní Fanta Center. tó bá ṣọ níyẹn ènìyàn. ẹ mọ̀ fi fóònù rẹ́ǹtì mọ́ ṣó bá ti pé wọ́n ayé ìgbà yẹn ní per seconds billing kọ́lọ́hún ó gbà wá. ẹ wá bó o two seconds one minute ni wọ́n kà fún ọ <laughs> wọ́n gbà wá jìnnà wọ́n ní gbàyà ọmọ wa ń supply recharge card ní wọ́n fìgbà kan gbénú apẹtẹ má jẹ́ ń sọ jù bẹ́ẹ̀ lọ ah, àwọn èèyàn ti ń tẹ́tí ah, ọmọ poli ìbàdàn wọ́n ṣe ń sọ wọ́n ti bẹ̀rẹ̀ sí pé àbí kinní ni àbí kinní ni. wọ́n ní ṣùgbọ́n ṣé mo mọ̀ pé àwọn òògùn àwọn àwọn kan máa ń wá sínú skul ni àwọn kì í gba lecture mo ní kí ló dé wọ́n ní wọ́n ṣàdmíṣàn àwọn ṣàdmíṣàn àwọn àwọn wọlé ṣùgbọ́n àwọn kàn rí pé ilé ìwé rùn sáwọn torí ọ̀rọ̀ ẹni tí mo sọ lórí péèjì mi lánàá náà bó ṣe lọ́nu ó ní ilé ìwé rùn sáwọn wọn láwọn kúkú wa ń ṣe bísínẹ́sì àwọn wọn ní ṣùgbọ́n àwọn ṣàkíyèsí pé táwọn bá ti pa owó tó pọ̀ bí kéèyàn ní owó tó pọ̀ lọ́wọ́ wọn ní àwọn á rí i pé àwọn ò mọ báwọn ṣe náà wọ́n nígbà yẹn làwọn lọ freshers night làwọn ṣàṣe làwùlàwù làwọn gbóbìnrin làwọn wọ́n nígbà tówó yẹn tó bá kanlẹ̀ tán ojú àwọn atún wá là wọ́n làwọn tún bẹ̀rẹ̀ sí ni máa họ́ọ̀zù padà ìgbùdùgbùdù ìgbùdùgbùdù. wọ́n ní tí n bá dé Ṣàngó mo ní wọ́n ju àpá àbí kan tí àyàn ti máa ń taṣọ wọ́n ní ìjàmọ̀ kí wọ́n àwọn ní ṣọ́ọ̀bù ńbẹ̀ mo lé mi ò mọ̀ àwọn làwọn ní ṣọ́ọ̀bù ńbẹ̀ nǹkan tá à ń fi rẹ́ǹtì. wọ́n ní tówó yẹn bá tún ti wá tó bá tún ti pọ̀ wọ́n láwọn tún bẹ̀rẹ̀ níná rẹ̀ àfi bí àfiṣe wọ́n láwọn tún ná wọ́n tó bá tún ti tán ojú àwọn tún dáwọ́ àwọn tún bẹ̀rẹ̀ struggle padà. kí láti máa ṣayé yìí sí o yé mi wọ́n níbo yálọ̀rẹ́ àwọn kan wá bá wọn pé ó dà pé bàdó gbé àwọn káwọn mọ lọ sàbújá báwọn ṣe gbéra dáwọn dé ìlú àbújá nù nígbà tí àwọn dé àbújá aláfibẹ́ ni pé owó tí ló ń dúró dà wọ́n ń bẹ̀ pé àwọn mọ̀ rí tajé ṣe o wọ́n dárúkọ àwọn èèyàn kàǹkàkàǹkà tí wọ́n bá rìn nígbà náà kò sì fẹ́ẹ̀ sílé ijó tí wọ́n mọ̀ tán ń bẹ̀ hmm. wọ́n bàná owó wọ́n sọ̀rọ̀ àwọn owó kan tí wọ́n ti ná tó jẹ́ pé nígbà wọ́n ń sọ bí ìgbà tí tí olúwa rẹ̀ ń hóye mo láti gbé fóònù sí tí pé ẹ lò ó ṣẹ́ẹ̀sì wà ń tí mi yọ̀ fẹ́ gbọ́n kankan mọ́ inú rìn àjò ayé kan náà bẹ́ẹ̀ ni. wọ́n á ní kí ló ṣẹlẹ̀ gangan ní pàtó wọ́n ní àdá fún mi wọ́n ní jẹ́ mọ̀ pé báwọn ṣe lọ àbújá tó táwọn ṣe gbogbo tóun àwọn ò ní tó bá ṣàtún ti wà báyìí bíi káwọn náà ni bíi káwọn náà ni bẹ́ẹ̀ làwọn sì máa bùn yàn lówó àwọn máa na àwọn máa bùnyàn lówó àwọn máa na àwọn máa bùnyàn lówó bẹ́ẹ̀ nìkan ló ń bímọ sí ọ̀sìpìtù àwọn ìṣọ̀kọ rẹ o àwọn ọmọ rí o àwọn lọ ra nǹkan mọ àwọn aṣá owó yẹn gbọ́dọ̀ tán. bàbá ń lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ ṣọ́. wọ́n kan làwọn wá sílé pé káwọn wá kí àwọn pẹ́rẹ́ǹtì àwọn ni bàbá àwọn sọ pé ṣé ilé ayé làwọn ni àwọn ń gbé yìí àwọn ẹgbẹ́ àwọn ti ṣe dáadáa èyí iléèwé ọ̀lọ́ èyí ibi tó sọ pé o wà o ò ṣe nǹkan kan sílé ilẹ̀ kan ní bí hundred thousand ni wọ́n pè wọ́n láwọn láwọn làwọn rà lẹ́ hundred thousand àwọn làwọn mọ̀ ra lẹ́ hundred thousand sáàrin agboolé wọ́n ní ṣàgboolé níbí láwọn láwọn lọ́hùn ní jẹ́ káwọn ra lẹ́ hundred thousand wọ́n láwọn tún ṣe fura pàpà àwọn tún bàtà wọn lọ wọ́n tún fi di pé bàbá àwọn wọ́n wọ́n pe àwọn pé àwọn kọ àwọn lọ́mọ nínú gbogbo àtàwọn ń sọ ìyàbúrò àwọn ti làmìlaka o ó wọṣẹ́ ìjọba kan tí mi ní dá kọ rẹ̀ wọ́n ní ó sì ní promotion lọ la la la la wọ́n ní kódà àwọn tí wọ́n mọ àwọn pé àwọn lẹ̀gbọ́n nígbà míì wọ́n máa ń sọ pé ṣé wọ́n tọwọ́ bọ̀ rìn àjò àwọn ni. wọ́n ní báwọn ṣe ń ná owó nàkúnà ilà wọn tún wá ní àmúbọ̀ obìnrin wọ́n ní táwọn bá ti kọ́kọ́ dẹnu kọ obìnrin wọn lóbìnrin wọn mọ̀ fẹ́ràn àwọn o. Mm -hmm yóò fẹ́ lè yọ ojú ẹ̀ sílẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ obìnrin mi làwọn ti dé pọ́ìntì mú mi lọ lé lọ́mọ bàbá lọ́mọ ìyá ní ọba tún de kọ̀ lọ́mọ tó ti ń ṣe báwọn tẹ́lẹ̀ ní ọba tún adìkẹ́ ìmọ̀ ẹ sì mọ̀ pé tóbìnrin bá fẹ́ já àyàn lẹ̀ àwọn ní lọ́wọ́ tó pọ̀ lẹ́mi alábí kọ́ọ̀lù ẹni ò ní kọ́ gbé mọ́ <laughs> kò ní gbé kọ́ọ̀lù tó bá wà pé yọ̀wà pò kọ́sẹ́ ẹ̀kẹ́ kò ní tú dànù kò ní gbé mi lọ ìwọ ni wọ́n yà ah, ó tún mọ̀ pé ẹ̀dọ́ ló ń sọ̀rọ̀ mo mọ̀ mo rì ah, mo ti pè é tẹ́lẹ̀ eh, mo rì ah, ó tún wà wọ̀ hello ó wà tún wojú screen pé àbí èsè <laughs> àbí èsè yẹn ń sí ni yẹn ń sí ni. obìnrin ayé ni wọ́n ń pè lóbìnrin. ilé ajé lẹ́yìn sí o kò wọ́n láwọn ọ̀rẹ́ àwọn kan táwọn náà tún ti sọra wọn nù àwọn ọ̀rẹ́ àwọn yẹn ló máa ń bá wọn pé ṣé wọ́n fẹ́ níyàwó ni ayé ò níyàwó mọ́ ní kẹ́yìn pẹ́ tó máa bímọ kó pay ẹ̀ off kó mọ̀ bá tiẹ̀ lọ ní tó ṣe tarabọ ìgbé àwọn ìgbé ayé yẹn ṣùgbọ́n nǹkan kan ń fà wọ́n pé ó yẹ káwọn níyàwó wọ́n ní nígbà míì níbi tí àwọn ń gbé wọ́n dárúkọ àwọn àdúgbò yẹn ẹni tó jẹ́ pé sanwó ilé wọlé ni o àwọn lè sanwó ọdún méjì àmọ́ ńgbà tọdún méjì yẹn bá pé àwọn ò ní rí àti rì ní òrẹ́ǹtì débi pé wọ́n padà ìgbà mi wà tẹ́pọ̀ ọlọ́pàá ni wọ́n padà wá kó ẹrù àwọn jáde àwọn ò bá tún bẹ̀rẹ̀ sí ni mọ́ sùn wọ̀sùn wọ̀sùn wọ̀sùn tó bá yá àwọn tún píìkì ọlọ́run ṣàánú àwọn á tún píìkì o mo ní ìgbà tẹ́ wá ń píìkì yẹn ìrúnú àti ralé wọn ní ralé wàhálà àwọn tó pick àwọn tó mọ lọ àwọn tó mọ lọ àwọn tó mọ lọ àwọn ọ̀rẹ́ tó ti fà wọ́n sílẹ̀ ó tún wá àwọn ò tún ní sọ pé bóyá wá ìtàn tó fi wá àwọn tó mọ rọtí fún wọn lọ rọtí fún wọn lọ. wọ́n tó wá yára wọ́n bá tún dẹnu kọlẹ̀ bí àárọ̀ ó di gọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ní bá tún tán wọ́n á lọ sókè wọ́n á já wálẹ̀ wọ́n á lọ sókè wọ́n á já wálẹ̀ wọ́n nígbà táwọn bá ti wá ń fẹ́ ku kẹ́rẹ́kẹ́rẹ́ ọ̀hún <laughs> àkọ́kọ́ àárò òlì ó máa sọ àwọn ẹ gbọ́ bó ni ó ṣe lọlé <laughs> ẹni tí ó sì kankan mọ́ lápò ẹ̀ wọ́n ní <laughs> àwọn àtún postpone ẹ̀ pé bóyá ah, masari ṣe business kan wọ́n ní ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ náà rẹ́ àwọn pé àwọn ò lọ school Eh, pé secondary school nìkan làwọn ní àwọn yóò sọ gẹ̀ẹ́sì gidi lẹ́nu ah, yóò pàkéjì ara rẹ̀. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. àmọ́ bó ṣe wo olódùmarè ló ń ṣọlá ẹ̀ nígbà míì. ayé hmm. tọ́tọ́. mo ti sọ̀rọ̀ kan rí lórí ètò kan òwúrọ̀ lọ́jọ́ mo ní èèyàn lè pàdé ìfẹ́ ní anywhere èèyàn lè pàdé ìfẹ́ ní anywhere. wọ́n ní owó yẹn kàn tún píìkì sọ́wọ́ àwọn ni wọ́n ní eh, ilé kan làwọn bá àyàn ta ẹnìyẹn ti fẹ́ ta léyìn ti pẹ́ kò rí ta làwọn bá àwọn bá nọṣẹ́ ilé yẹn ló bá dẹ̀ jẹ́ nígbà wọ́n fáwọn ní kọ́tà àtàwọn làwọn lanu àbújá tún dáràn wọn láwọn tó pe ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ́ àwọn kó yá ká tún lọ bá tí bàjẹ́ mọ́ ń lọ. ọkọ yé mi wọ́n dárúkọ olórin ṣèwọ́ṣèwọ́ kan wọ́n ní ó fẹ́ ó fẹ́ paint Abuja red lọ́dún náà wọ́n làwọn bá yà síbẹ̀. wọ́n ní ẹnu géètì àti wọlé síbi táwọn ó ti jó làwọn ti rọ́mọbìnrin kan tọ́pá gúrọ́gúrọ́ bí ìgbà tó jò bá pa àyàn làwọn bá ní kí ló ṣe é nìkan ṣọ́ wọlé ni wọ́n ní ló bá sọ Yorùbá lẹ́nu làwọn bá ní àà wọ́n bá ní òun ò fẹ́ wọlé páwọn ọ̀rẹ́ òun ló ní kóun káwọn wá pé ilé òun wà bọ́ọ̀dì nílé àmọ́ ńgbà tóun débí gbogbo ohun tóun fi mú kóun kò bá ah, làwọn ò gbà ah, Màríà Jésù ah, nílé ijó <laughs> Màríà yẹn wá bí Màríà mangalé nìkan ò gbọdọ̀ wá bí láíláíláíláí <laughs> ah no no no no no. ṣayẹyì sí o kò yẹ. tá a bá ní bó ṣe wà yìí tó lè ṣe òun ni pé kò tẹ̀ láwọn wọ́n ní káwọn mọ̀ bá lọ ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní kùn sí ní létí ni wọ́n ní ṣe mọ̀ ká àwọn sọ fún mi pé obìnrin kọ́kọ́ máa ń fẹ́ràn àwọn olómọ̀ fẹ́ràn àwọn. ẹ wo ṣé mo fẹ́ polówó ọjà ni aago mẹ́fà tèrè kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo fẹ́ fulẹ̀ rẹ̀ kí wá sójú òpó lẹ̀ pé kí là ń ṣe sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwọn náà ti wà ní kòríta kò yé mi mọ́ ìrìnàjò wọn bó ṣe ń lọ nìyẹn o tí wọ́n tí wọ́n ń gbafẹ́ lọ àmọ́ ẹni tí wọ́n ẹ̀ṣẹ̀ pàdé yẹn àwọn rí i pé ìwà ẹ̀ fẹ́ yàtọ̀ díẹ̀ sáwọn táwọn ti ń bá pàdé tẹ́lẹ̀ wọ́n ní táwọn bá ti fẹ́ mọ̀ ṣe làwùlàwù àwọn ó máa ń fà wọ́n wálẹ̀ pé kí ló ṣe ẹ́ wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé bí ọdún mẹ́fà ló wà láàrin àwọn táwọn fi jùlọ wọ́n ní ṣùgbọ́n àwọn rí i pé ó wà reserved bí àṣà olóyìnbó. kí la ti máa ṣayé yìí sí. nígbà àwọn bá ti ṣe mọ̀ pé káwọn ń ṣe ọmọkùnrin káwọn ó ti yé yín nígbà àwọn bá ti wá ní àhóyá kinní kan yóò sọ fún àwọn pé rọ́ o ẹni tí ó gorí òun ó kọ́kọ́ bóun dọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì òun náà bá ní kí ni ń ṣera dáadáa gbọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wà lónìí ìpínlẹ̀ ọ̀ṣun àmọ́ tàbújábọ̀ lọ́ṣun ó ní ẹ̀ òun <laughs> kẹ̀. ó mọ aráyè ló ń bá ní kóun fi ilẹ̀ kó mọ bá tiẹ̀ ẹ jẹ́ àṣìmọ̀rí àyà jésù lẹ̀ kó mọ bá joseph lọ ni o àbí bethlehem ẹ̀yà polówó ọjà tí n padà dé a tó ṣẹlẹ̀ máa sọ fún yín kú talk about it. with, with Yinka Ayifale and EOB. bàbá ẹlẹ́rù níyì. ìrìnàjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo Ọlọ́run Elédùmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn karùn-ún ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu among others for inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call zero seven zero six three three seven seven seven two nine ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. Are you a photographer, cinematographer, vlogger, content builder? Are you into skip making and live streaming of events? Or do you aspire to be one in future? The Nigerian Photo Cinema Exposition 2022 is here. The Photo Cinema in Transit. Our guest speakers include Kelechi Amadiobi, Kelala Films, Unlimited LA, Mofe Bamuiwa, M12, Emmanuel Oyeleke, Show Lots, Film Trickers, February 8th to 10th, 2022. 2022 from 9 a.m. to 4 p.m. daily. Venue, Jogger Center, Ibadan. Registration fee is 20,000 naira only with breakfast and lunch inclusive. You can register now at www.npcexpo.ng. You can also call this number 0810 051 28 for more enquiries. MPC Expo 2022 is brought to you by Broadnet Concepts in partnership with Canon, Media Partner, Fresh FM. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà wọ́n fi ń tó mi létí pé mo lálejò kan tí mo gbọ́dọ̀ bá sọ̀rọ̀. ọ̀rẹ́ wa kan ń sẹ́ni mẹ́sẹ̀gì sí mi ó ní òun ti mẹ́ni tí mò ń sọ ẹ̀yin lẹ́mọ̀. ó ní ẹni bàbá ó ti mọ ẹni yẹn ẹ̀yin lẹ́mọ̀. ìlà tí màá ṣayé yìí sí o. ìrìn àjò àwọn kan nìyẹn láyé wàá ti dìde táyé ó ti rí wọn o wàá tún wálẹ̀ tó bá wálẹ̀ yẹn wàá lọ farapamọ́ tó bá yá wàá tún píkì lọ́pọ̀ gbalẹ̀ yẹn á wò pé bóyá bọ́lọ́run ṣe ṣìrìn àjò wọn nìyẹn tá a sì nímọ̀ pé kòkòrò tó ń jẹ̀gbá abẹ́ ìgbà ló wà ọlọ́run á ṣàánú. ayé tótó ayé tótó ayé màlè. ìsọ̀pẹ̀lẹ̀ ló yẹ ká ṣe. wọ́n láwọn àwọn ò lè gbé ọmọbìnrin yẹn kúrò lọ́kàn wọ́n láwọn wá tún wúra àwọn pé àwọn ọmọbìnrin ó sì wá sí láìva wọn àwọn ò tiẹ̀ sí wa nílé tiẹ̀ súnmọ́ rárá ló máa fáwọn ní condition láwọn àwò lọ́kàn wọn pé àwọn àdẹ̀ wàá farabalẹ̀ fún ẹ ẹ ẹ ń tá a bá tà bíbọ́là àbọ̀ àwọn á jẹ́ kó àwọn àwọn ṣé ó sọ pé àwọn pẹ́rẹ́ òun wá sùn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ àwọn á surprise ẹ̀ aláàrọ̀ wa sọ fún pé kò sí wàhálà àwọn àwọn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wọ́n ló sọ pé tó bá ti yá ó ti yá oh, tó bá ti yé eégún ó ti yọ́ rẹ́ wọ́n sì ti yàtọ̀ kún àwọn wọ́n gbé àwọn wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá látàbújá wọ́n nígbà táwọn ń bọ̀ àwọn ra oríṣiríṣi nǹkan lọ́wọ́ pé káwọn táwọn fẹ́ lọ bá lè bá a mọ̀ pé àwọn náà wà alright. wọ́n dé Ọ̀ṣun jẹbẹtẹ gbọ́mọ lé wọn lọ́wọ́ ṣé wọ́n gbọ́mọ lọ́wọ́ jẹbẹtẹ ẹ jẹ́ n bá lè jò sọ̀rọ̀ hello hello sir ìṣàlàfíà lẹ́wọ̀ ẹ bá ń gbóhùn sókè dáadáa ẹ nídìí kíní à ń gbé sétí ẹ̀ ń gbọ́ mi kétékété. Okay. ó kọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú ẹ̀. orúkọ mi ni Dr. Omidiran Ayobami. ok. èmi ni rector Aquatech College of Agric and Tech. ok. ní educational zone uh, Fodasis off Ring Road nìbàdàn. iléèwé yẹn sanni ò létí mi àbótiwà tipẹ́ iléèwé yẹn ti wà láti two thousand thirteen. thirteen ok ṣùgbọ́n àwọn ṣáwọn èèyàn ti mọ̀ ṣá. àwọn èèyàn ti mọ̀ ẹ́ nítorí pé ó wà ní orí jamb. ok uh, federal government approve uh, college. college dẹ̀ ni. ó dẹ̀ ní national board for technical education. oh uh, really àti federal ministry of education. oh fantastic. so mm. uh, college tí ó ń. Um, fún àwọn èèyàn ní national diploma ni. ok láti two thousand thirteen especially in agric courses. ok so a dẹ̀ ti ní àwọn courses bíi uh, eh, animal production mm. a ní uh, fishery okay. science àti uh, agric technology. Mm. so those are courses tí a ti ń run àwọn ọmọ tó dẹ̀ ti gba ọ̀dọ́ wa kọjá Eh, wọ́n ti ń ṣe national wọ́n ti ń ṣe HND eh, HND wọn eh, ní all virtually all institutions around. a jẹ́ pé national diploma nìkan lẹ́yìn ń take for now. lọ́wọ́lọ́wọ́ báyìí national diploma nìkan là ń take. A requirement yín á fẹ́ ga díẹ̀ náà nìyẹn o. the basic requirement by the federal uh, uh, regulatory mm, authority náà lè ń lò. là ń lò that okay. is uh, five credits including uh, maths and English. Okay. Uh, but preferably in science uh, related subjects. Sub- okay. Uh, Eng uh, English, maths, chemistry, biology, agric science, okay. and physics. mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìyá jẹ́ pé admission wà on. admission wà on lọ́wọ́lọ́wọ́. àwọn tó bá fẹ́ wá sọ́dọ̀ yín báwo náà ṣe máa access yín. wọ́n lè. Le wọ́n lè lọ sí orí ìtàkùn àgbáyé website website okay www.aquatechcollege aquatechcollege.edu.ng .edu.ng bẹ́ẹ̀ni okay wọ́n dẹ̀ lè pè wá sí orí nọ́mbà wa náà okay uh, which is zero seven zero hmm. two five hmm. two six hmm. two seven two eight. ẹ tún nọ́mbà yẹn mú zero seven zero. zero seven zero. two five. two five. two six. two six. two seven. two seven. two eight. two eight. Mm. Aquatech ṣe wá wà yìí a jẹ́ pé kò ní sí boarding facilities lọ́dọ̀ yín sà. boarding facilities wà fún àwọn ọkùnrin àti fún obìnrin. okay bẹ fáwọn ọmọ tó wá láti long distance. Uh, ní uh, preceding years sí hmm. àsìkò yìí hmm. à ń rí ọmọ láti Gombe láti Nasarawa nítorí pé JAMB ni wọ́n lè píkì orí ilé ìwé náà látòrí hmm. JAMB form. látòrí JAMB form ok. so àwọn kò ń ṣe àwọn ọmọ ti Ọ̀yọ́ state wá àti àwọn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n láti Kwara láti gbogbo ẹ̀ náà náà ti ń wá. a dẹ̀ ní àwọn nǹkan tí a lè pè ní advantages tí a lè sọ ní hmm. kánmọ́kánmọ́ hmm. ìkíní nínú ẹ̀ ni pé nǹkan kan wà tí wọ́n ń pè ní CAPS lọ́wọ́lọ́wọ́ CAPS Central Admission Processing uh, System tó yẹ pé ìtìjàmbùsẹ̀ fi léde ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀mọ eléyìí hmm. so wọ́n lè pè sí wọn mọ bí wọ́n tiẹ̀ ṣe lè rí ìbọn tiẹ̀ ṣe lè ṣètò yẹn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ má bá ṣe ń fìlì fọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ má bá ṣe ń change course tọmọ hmm. mi bá mú yọ àbó mú fẹ́ àbó mú kankan tí wọn hmm. bá ti lè gbà àti lọ through caps láti mú school mi. atodogun adogun àwa fẹ́ dúdọdún mi. adúdọdún mi ah! èmi yóò sì mọ pẹ́ńlé hmm. ṣùgbọ́n ọmọ tó bá wá sí aquatech college of agric and tech nítorí pé wà lórí jamb a bó ṣe lè fìlè change of eh, institution form ẹ. ok a tó bá dẹ̀ ti ṣọdún méjì yìí tá a fi dúró nílé ìsìn báyìí ua ò lè ṣe admission nítorí pé wọ́n ti ní backlog bẹ́ẹ̀ni ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ńlẹ̀ ọmọ tó bá ṣọdún méjì ó lè join UI lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí HOD department irú fisheries àtàwọn agric ní UI bá ń gbọ́ sí ètò yìí hmm. wọ́n mọ̀ pé òótọ́ ni mò ń sọ wọ́n rí àwọn ọmọ wa níbẹ̀ nísìnyí tí wọ́n wọlé sí as direct entry students sí part two so ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò mọ eléyìí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn. Hmm àwọn ọmọ wa náà ni ò mọ eléyìí hmm. but èyí tí wọ́n á fi jókòó sílé kíákíá ọdún méjì yẹn ti parí wọ́n á dẹ̀ lè ṣe direct entry wọn wọ nítorí pé àwọn tí ní UI náà wọ́n bá ní àṣepọ̀ tó ṣe pé wọ́n mọ wọ́n mọ quality àwọn student tá à ń produce. tẹ́ ń produce jáde. adẹ̀ ní facility pàápàá jùlọ tó bá tá bá ń sọ nípa nǹkan ọ̀gbìn àní ìgbàlódé àní àní oríṣiríṣi Eh, ìta máa pè ní good platform for learning àti practical platform. ẹ ṣeun o kọ yín lẹ́ẹ̀kan sísà. Eh, dr omidiran ayobami. doctor ẹ ṣe orí ọ̀fẹ́ kan mo fẹ́ lọ́wọ́ yín ẹ tún tún nọ́mbà yín pè. nọ́mbà yẹn ni zero seven zero. zero seven zero. two five. two five. two six. two six. two seven. two seven. two eight. two eight. ó máa unique gan. bẹ́ẹ̀ni sir. ẹ ṣeun gan sir. yes sir ẹ ṣe gan. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. mẹ́fà àbọ̀ ti lù kódà méje ti múra àti lọ lù torí ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ló kù báyìí kágo méje oró kan gbó. àyè tó tọ́. ẹ jẹ́ n bá tètè kẹ́lẹ́ bá láǹfààní àti pè wọlé pàápàá jùlọ àwọn tó ti larúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ kọjá rí. ẹ gbàgbé pé ẹ má gbàgbé pé wọ́n kúrò ní Àbújá Big Boy àwọn dẹ̀ wá lérò ọkàn tiwọn ni pé káwọn á tẹ ọmọ yẹn lọ́rùn táwọn bá tẹ lọ́rùn tán káwọn kéèyàn bí ìgbà téèyàn mu ọsàn kéèyàn fẹ́ so èpo ẹ̀nu pé ṣé o ló stubborn ni torí látijọ́ táwọn ti ń rìn àwọn tí ìpàdé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tí ó wù àwọn sòsòsòsò tí ó sọ pé òun òun o ìwọ ìwọ o níwọ tá a bá lẹ́nu ọ̀nà ó ti yé ilé ijó wọ́n láwọn sọ fáwọn ọ̀rẹ́ àwọn àwọn ọ̀rẹ́ àwọn ní bó ṣe dáa gan ló fẹ́ ṣe o kó o ṣe good boy ṣe good boy kó tó wá fi hàn pọ̀ gbádùn. ó ní àmọ́ ìgbà táwọn dé táwọn rẹ̀ bùn wá àwọn oríṣiríṣi wá. bàbá arábìnrin tí àwọn bá wá yẹn ó wù àwọn títí títí títí tí. ó kí àwọn ó béèrè dádì ó béèrè mọ́mì ó nọ́mà àbí àwọn ò béèrè bẹ́ẹ̀ gbà tẹ́yìn lọ. <laughs> wọ́n béèrè dágbére iṣẹ́ táwọn ń ṣe àwọn ní businessman làwọn ẹ̀ ń bá tiẹ̀ ti rí àwa ara àwọn tí ń kọ mọ̀nàmọ̀nà ó ti mọ̀ pé ajé kú kalẹ̀ ìgbà yẹn tún bọ́ sásìkò táwọn pík. Hmm. láti fọ ọmọ ẹ ṣe é ṣọ́ bàbá ń pè. wọ́n ní wọ́n wá sọ nǹkan kan fáwọn wọ́n ní tó bá yẹ pé lóòótọ́ làwọn fẹ́ràn ọmọ àwọn àwọn ò gẹrun àwọn yìí ah, làwọn bá ní ẹ̀ẹ́n wọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n làwọn wá ní. Ah, kì í ṣe nǹkan kan rán pẹ̀lú irun àwọn ni wọ́n ní o àwọn ò lè ṣe nǹkan táwọn fẹ́ wọn láwọn ní àwọn lè àwọn á sà àwọn ò fa orí àwọn kodoro ni o làwọn bá rẹ́rìn-ín pé fárí kodoro kẹ̀. mi àyè tó tọ́. wọ́n láwọn ní ṣe àwọn ò lè ṣe ni wọ́n láwọn ní à <laughs> fárí kodoro ìgbà táwọn wà kékeré làwọn ti ṣe yẹn gbẹ̀yìn kékeré. wọ́n ní bàbá yẹn ní ìbádẹ́ẹ̀dá tẹ́ bá ṣe o bẹ́ẹ̀ káwọn fa orí àwọn kọ́ mọ̀ dán pòlápòlá. <laughs> wọ́n láwọn wá sọ fún dádì pé àwọn á ronú sí i wọ́n ní àwọn wọ́n wá sọ pé àwọn tó bá pẹ́ lóòótọ́ làwọn fẹ́ fẹ́ ọmọ àwọn pé kán kan wọ tí wọ́n máa mú àwọn òbí wọn wá ìyá àwọn ńkọ́ wọn làwọn sọ pé wọ́n wà wọ́n ní ṣùgbọ́n gbà táwọn tó ń dé ẹnu ọ̀nà lẹ́nu géètì tí wọ́n ṣí géètì fáwọn wọ́n ní wọ́n sọ fáwọn pé káwọn pe àwọn ọjọ́ táwọn bá fẹ́ wá wọ́n tún wá béèrè pé ṣé ẹni mọ́mì wà wọ́n láwọn ní àmọ́mì wà. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá ti tán lọ́wọ́ wọn ni ni àárò lè máa ń sọ wọ́n. ṣùgbọ́n nítorí pé wọ́n ṣàfẹ́ mú tojú wọn kúrò wọ́n sì fẹ́ fi hàn ọmọbìnrin ẹ̀ ẹ wo extent ẹlòmíì lè lọ láyé bẹ́ẹ̀ ni ní àwọn wá àwọn wá pe àbúrò àwọn à ń àbúrò àwọn ó sì bá wọn sọ̀rọ̀ láwọn sọ fábùrò àwọn pé àwọn fẹ́ wálé mọ́mí nǹkan dádì nǹkan wọn ló wọ́n ṣàní ah, àbúrò àwọn lòun wà surprise pé àwọn tiẹ̀ pélé láwọn ní àwọn fẹ́ wálé mọ́mí àti dádì wà ń láwọn ní àwọn ti róbìnrin kan táwọn fẹ́ fẹ́ àwọn kan máa múra ìyàwó sílẹ̀ wọn ní gbogbo ìyẹn náà ẹnì torí ẹnì ni mò ń jẹ́ ń gbà yẹn so orúkọ yẹn náà máa fi ẹnì mú ní òní kíní yẹn ṣàwà lọ́kàn àwọn pèsè gbogbo ibi táwọn bá lè dé amóbìnrin torí pò rẹwà àbí torí ẹwà ẹ̀ ló fi ń ṣàwọn bẹ́ẹ̀ àṣé bàbá tó sọ̀rọ̀ ti rí nǹkan kan táwọn ò rí kọ́lọ́hún jọ kó ṣàánú wa ohun tó ń wọ́n mọ́ jẹ́ kí n rún mọ́nú làwọn Yorùbá sàmọ́ nígbà míì kọ́lọ́mọ́jà jẹ́wọ́ ogo.

tó mí mm, láwọn nǹkan táwọn tà táwọn rówó wọn láwọn sì sọ fáwọn òbí àwọn ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pa bàbá àtìyá bá gbéra wọ́n fún lọ́jọ́ tí wọ́n ó pàdé wọ́n ní kí wọ́n sọ fún àwọn òbí ọmọbìnrin tí wọ́n láwọn fẹ́fẹ́ yẹn pé ọjọ́ báyìí báyìí làwọn wá pàdé. ayé gba ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣorí ẹni. ayé tuntun ayé tuntun ayé máa dé. kí láti máa ṣayé yìí sí o kò yé mi o. wọ́n láwọn àwọn ń pe àwọn tó jẹ́ bíi táwọn wù bí àná pé ọjọ́ báyìí báyìí báyìí làwọn á pàdé kí wọ́n máa kọ́ máa múra lẹ̀ wọ́n láwọn dẹ̀ tún wá látàbújá àwọn bá pẹ́rẹ́ǹtì àwọn àwọn pe àwọn ọ̀rẹ́ àwọn kan tí wọ́n ti náà lẹ́nu ń bẹ̀ ń bàdàn tán ti di big boy pé convoy ni o kọ́sùn gbàlejò ni o wọ́n tò convoy wọ ibẹ̀ ni. ayayayaya nǹkan wà lórin àjọ ayé honestly. ayé yìí ọkùnrin láwọn yẹn náà ti múra lẹ̀ dè ah, wọ́n ti múra lẹ̀ dè wọ́n wọ́n náà wá wọlé àwọn òpó àwọn yẹ kàn ta kánópì kí bí báwọn ṣe gbé ọ̀rọ̀ yẹn wọ́n yẹ kàn ta kánópì wọ́n ní. báwọn ṣe wọlé síbẹ̀. tí o kò yé mi ayé tọ́tọ́. ni wọ́n gbà wọ́n wọlé. ayé màlẹ́ àwọn tó jẹ́ bíi domestic staff nílé yẹn ló gba àwọn torí ó dà pa àwọn bàbá yẹn náà rí jẹ yàtọ̀ sí pákó ó wà lára àwọn yàtọ̀ sáńgànà àwọn náà ṣe díẹ̀. bàbá ń pèrò lábẹ́lẹ̀. wọ́n ní àwọn ọ̀rẹ́ àwọn náà ti ń sọ pé ah, ibi ìdá ní bàbá sì jáde bàbá obìnrin táwọn fẹ́ fẹ́ ó jáde. ayé tó tó ayé màlúù. ó kí wọn nígbà tó kí wọn tán ní sẹ́yìn lẹ ọmọ yìí wọ́n ní dàdí àwọn sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní wàá béèrè lọ́wọ́ mọ́mì wọn pé ṣé àwọn ni wọ́n bí ọmọ ṣé àwọn ni wọ́n bí ṣé àwọn ni ṣé bàbá ló bí lẹ bí ọmọ yìí fún wọ́n ní ìyá àwọn bá ní ah, ah, bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ nìyẹn bó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ mú wà kankan lára àwọn bàbá àti wọn làwọn ní hmm, ṣé ẹ̀hún lẹ ọmọ yìí fún wọ́n ní mọ́mì àwọn ní bẹ́ẹ̀ ni àná wa olóyìn ènìyàn wá béèrè pé ṣé ẹ mọ òun wọ́n ní wọ́n wá wọ́n wá ń wò pé àwọn ò àwọn ò mọ òun wọ́n ní àà àwọn mọ̀ yín kì í ṣe fíìmù o inú ìrìn àjò ayé ni bàbá tí wọ́n fẹ́ lọ fẹ́ ọmọ ẹ̀ woman tí àwọn bọ̀dá ọ̀rẹ́ mi ń pè ní ìyá wọn ó ti yé yín bàbá yẹn ni wọ́n gbóyún yẹn kúrò lọ́dọ̀ ẹ̀ tí wọ́n fi kẹ̀ sí bàbá táwọn ń pè ní bàbá lọ́rùn bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n sì ṣe nǹkan sí ọmọ yẹn nígbà tí wọ́n rí pé ọwọ́ ẹ̀ ń yá pé ọmọ tí wọ́n bí fún bàbá yẹn gangan tó jẹ́ bíi second born tí mo ní òun ti pick òun náà ti pick dáadáa wọ́n ní wọ́n gba nǹkan kan lára ẹ̀ ni. síkùn ara sórí ẹni ènìyàn. inú ìrìn àjò ayé ni o. Oh, bí o bá sórí ẹni. inú ìrìn àjò ayé. ayé ayé ayé ayé ta wa o ayé ta. wọ́n ní eob ẹni wọ́n ní báwọn ṣe lanu sílẹ̀ rẹ̀ wọ́n ní ẹni yẹn ń sọ pé ṣó o rántí àwọn. a jẹ́ pé ọmọ bàbá yẹn padà wálé obìnrin tí wọ́n pàdé làbújá àbúrò wọn ni. wọ́n là ń wá wò pé abájọ tí kinní yẹn ṣà ń ṣe bíi pé káwọn tẹ̀lé ọmọbìnrin yẹn dénú ihò lẹ̀. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé màlẹ́. wọ́n á béèrè mo ní ṣe wòlíì ni bàbá yẹn ni wọ́n ní rọ́ o wọ́n ní onífá ni ṣùgbọ́n àwọn onífá tó jẹ́ wọ́sọ̀p ni ẹ̀ lè mọ̀ wọ́n nígbà tí ọ̀rọ̀ pé wọ́n gbé ọmọ wọn gbóyún yẹn lọ ṣẹlẹ̀ kó tó di pé bàbá bínú tó tó jáde síta kó tó di pé eh, wọ́n ṣe sọ pé wọ́n lọ kí ayé. Hmm. kí láti máa ṣayé yìí sí o òye mi. wọ́n ní kò ń ṣọ̀rọ̀ fíìmù ní báwọn ṣe jókòó rè tí ìyá àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé òun gé irun wọn nígbà táwọn ń sùn irun yẹn làwọn parí iṣẹ́ sí ó sì díjọ́ tó bá tó lè fa orí ẹ̀ kodoro bẹ́ẹ̀ ni tó bá lè fa orí ẹ̀ dán kodoro tí irun yẹn bá ti ń hù ní gbogbo ó lọlẹ̀ ó jáwálẹ̀ ó pìkì ní oníṣẹ̀lẹ̀ sí mọ́ òun sì ní wọ́sọ́ọ̀pù ní í ṣe kò lè fárí wọ́n nítorí pé àwọn ti fi sí lọ́kàn pé àti fárí ò lè nǹkó irun kún lórí ẹ̀ kó mọ kọ́ ilé ẹ̀ kó mọ ṣéun ló ti pè é jù ayé tó wọ́n ní ṣùgbọ́n ibi tí àwọn ti wà ní orí let's talk about it rèé pé ìyá àwọn ni. wọ́n wá ń sọ fún àwọn pé gbogbo ohun tó yẹ káwọn dà láyé káwọn ṣe láyé làbúrò àwọn ti dà tán. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi. àmọ́ tí àwọn bá fẹ́ kí àbúrò àwọn ọmọ wálẹ̀ tán yányán kí àwọn ọmọ sì forí kò. ayé tuntun wọ́n ní àwọn ò gba bẹ́ẹ̀ ìyá àwọn kọjá ní ìgbà mẹ́sàn-án ìyá àwọn ó làálẹ̀ ní hòhò um, pé àwọn ó kọjá lábẹ́ ìyá àwọn. láwọn wá wò pé ah, àwọn ò ní lè ṣe é. wọ́n lẹ́nìkan táwọn sọ fún ló káwọn tì sí let's talk about it ká gbọ́n táwọn èèyàn á sọ. ayé tuntun ayé máa lé kí láti máa ṣàyẹ̀. wọ́n ní táwọn wò ní pé ókè táwọn ò bá padà pàdé ẹni tó tó ṣe kínní ìfáwọn ṣé báwọn ò bá ṣe bá a kú nìyẹn. wọ́n sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ wà láyé bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ríran sí pé èèyàn ńlá ni ó ní ju Dangote lọ tó sì jẹ́ pé orí promise yẹn àti gbogbo prophesy yẹn ni ó wà tí ó fi wọlé ọlọ́run sùn. ọlọ́run ń ṣàánú ayé níkà. Hmm. ìyá yẹn ló mọ̀ pé kì í ṣe ẹni tó ń gbọ́mọ fún ló lọ́mọ. bàbá tán kẹ́ ọmọ sí lọ́dọ̀ gan-an mọ̀. bàbá ń lábẹ́lẹ̀ ìrìn àjò inú ayé ẹnìkan rèé o wọn làwọn sọ pé kí àwọn wà ní hòhò káwọn wà ní hòhò káwọn wá kọjá lábẹ́ ìyá àwọn àwọn o wọ́n ní wọ́n sì ń bẹ àwọn dìsìn pé tó bá pẹ́ jù àbúrò àwọn tí wọ́n gba nǹkan lára àwọn fún yóò rí owó ńlẹ̀ yóò pè ní yóò rí pépà ńlẹ̀ ní pépà púùlù yóò pè lówó èmi kan sọ pé káwọn gbójú kúrò ńbẹ̀ ọlọ́run kò ṣe wọn ọ̀kú mọ́ bí àwọn ń gbé làbújá ó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ń fọ̀yàyà tẹ̀ láwọn báyìí pé kinní kan fẹ́ wá kí àwọn làbújá. èmi náà wáá wo èèjì wọn pé ẹni tí mo mọ̀ yìí ti bá ń wò ó tí ó bá gba ṣéǹjì lọ́wọ́ fífítì díẹ̀ báyìí ni tí ò sì rọ́nà tí ò fẹ́ yàwó tí ò ṣe kankan ó tiẹ̀ jẹ́ pé wọ́n lọ́nà òun ó là báyìí àmọ́ tẹ́yìn bá wà ní kòríta báyìí kí ni kó ṣe kó dájú tán ni àbí kí ni àwọn tírúfẹ́ nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ sí rí àbáwọn tó bá ti larúfẹ́ nǹkan báyìí kọjá rí ni ó pè wọ́n báwọn tó bá ti gbọ́rú ẹ̀ rí. ẹ jẹ́ ìṣojòpó lẹ̀ fún yín zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine àti plus two three four eight zero nine two two two ten five nine ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ibi ìwà tààràtààrà. kí la ti máa ṣayé yìí sí o. let's talk about it. hello hello ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ. ẹ sàn ayé àti àyè kúṣẹ́. yes sir. ìka tó ṣẹlẹ̀ yẹn ó dà kó ti ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi rí dáadáa. Ah. bóyá bí ọmọ àbúrò dádì wa ni. Hmm. ló ti ṣẹlẹ̀ sí wọn rí. ìka tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti pè mí lẹ̀ sọ yẹn. Hmm. nígbà tí ìyá yẹn ti dájú. ó dájú o. omi ni mo ló bí bẹ̀ẹ̀ torí pé òun kọ́ ló gbé ó gbé kúrò lọ́dọ̀ ẹni yẹn ni. Hmm. tó bá jẹ́ bí èmi ni gẹ́gẹ́ bí nǹkan èmi gan adájú wọn mi tán ni pátápátá àtúndájú àbúrò mi pẹ̀lú ẹ̀ ah, ah. torí tó ṣe pé kò rí ọ̀nà àbáyọ náà títí títí sí bá ṣe wà nìyẹn tá a ṣe rú àbúrò ẹ̀ títí bá fi èmi ah. gan adájú wọn mi ni o tó ajé mi ni o gẹ́gẹ́ bí èèyàn kan. ẹ ṣe bí kẹ́ wà ń hò kẹ́yìn náà wà ń hò kẹ́ kọjá lábẹ́ wọn ni. yìí nílé kọjá ń bẹ̀ ó ti ní agbára mi nílé kọjá àyìn nílé kọjá. orókùn dùn tẹ́ fi ra kọjá ni àǹtí ẹ ṣe dájú báyìí. Ah, ìgbà ìgbà lórúkọ ọdún mi orúkọ ọdún mi olóòtú màá kó orí ilé gbàbẹ kọjá lájẹ. ok ah, ah. ṣé mọ̀ pé ṣé mọ̀ pé. ọ̀sẹ̀ àbúrò mi ò fi mọ̀ ṣebí mọ́ mọ̀. ẹ mọ́mì mọ́mì ní mọ́mì ní wọ́n sọ pé. ẹ wọ́n ní ẹ̀gbọ́n ò ní tọ́jú àwọn bíi àbúrò báwo làwọn ṣe mọ̀ pé kò ní tọ́jú àwọn bí àbúrò. Ah, báwo ni a. kí la ti máa ṣayé sí o kò yé mi hello. ẹ kúrò lẹ́sàn-án. ẹ ra o. ẹ kú ètò sà. ẹ ra sà ọlọ́túnbà tó jẹ́ ẹ̀rá lórúkọ mi mò mo wà lọ́dẹ̀lẹ̀ ilé mò ń mọ́tò lọ ni. ok ṣé láti pẹ́ sọ̀rọ̀ nípa ìkọsẹ̀jáyé recently. bẹ́ẹ̀ni last week ni. ara àwọn nǹkan tó máa ń fà nílé ìsà. Hmm. because báwo ló ṣe máa mọ̀ pọ́mọ kan ò ní tọ́jú ẹ̀ ìkà hmm. tọ́jú ẹ̀. Hmm. well ìmọ̀ràn tèmi á fẹ́ gbọ́n yẹn ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ kó má dájú àbúrò wọn tán kó má dẹ̀ jù dájúdájú ìyẹn náà ti gbádùn fúngbà díẹ̀ káwọn náà dẹ̀ gbádùn ọjọ́ ayé wọn. ó ti gbádùn ó ti ẹ ti ṣe dáadáa. káàkiri kó máa fi yẹn náà tọ́jú ara ẹ̀ kẹ́kọ̀ọ́ náà hmm. jayé kẹ́kọ̀ọ́ náà wà òkè sọ̀rọ̀. eléyìí náà máa. wọ́n bá pè ní òró ṣùkùṣùkù dá wa. ó ti jẹ̀yà gan-an now deserves to be happy so I will encourage him. he should be happy. Hmm. Let him do what he pleases him. Tó bá fẹ́ gbà bẹ́ẹ̀ yẹ kó gbà. Ṣé bàbá rẹ̀ fẹ́? ó tó kàn dùn mí ni ọmọbìnrin tó wá padà jábùrú ẹ̀ yẹn torí mo mọ̀ pé máa lọ́ọ̀bù ọmọ yẹn gan. bẹ́ẹ̀ni ọlọ́run dẹ̀ máa ọlọ́run máa ṣe ọkọ máa. ẹ kú sẹ́yìn o ìyá ń gbádùn yín o. ẹ ṣeun mo appreciate yín. ah àwọn èèyàn láìkì òfófó ẹnìkan ti ń pè mí báyìí tàjọ́ lọ pólì Ìbàdàn ó ti suggest orúkọ tó mẹ́rin kí ló dé. ṣé kìí ṣe lágbájá torí kò tí ì má rí ìdísìn ẹ̀yin lè mọ̀ ẹ ló. ọlọ́run ògo ni forúkọ rẹ̀ pàtó ni kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́wọ́ orúkọ yín. ìyá àmàlà ni sọ̀rọ̀ láti dàgbẹ́ lẹ́sìn ìdílé kó fọ́ first time tí mo wọlé ẹyẹ ẹdí aago tẹ ẹ kọ sí ẹlú aago gbọgbọgbọ fún mi. aago yẹn ni mò ń wá báyìí. ẹ jẹ́ ìgbà. Hmm, káàgó ẹ ṣeun gan ẹ ṣeun gan àmì àmì. èmi ò èmi ò hmm. dájú àbúrò yẹn tán yán yán màá dájú ìdá yẹn tán yán yán. Ah, tó bá ṣe mí o. èrò àkọjá ni kò dàbí àdàgbẹ̀yìn hmm. wọ́n ti ṣe tí wọ́n jú àwọn ti gbá gbé fọ́ọ̀sì ní èmi náà wàá gbá báyìí hmm. ẹ̀tọ́ ni o kò já o. ẹ máa dájú tán. iye dọ́là. ẹ̀jẹ̀ wà ló. ojú ẹkùn ṣẹ̀jẹ̀ káì. Ah. ọlọ́run ò ní jẹ́ ká jìyà. ṣé mọ̀ pé ńgbà míì táyà bá ń sọ̀rọ̀ nípa àwọn ti jìyà bákan bákan bákan rí ṣé mọ̀ pé imagination ló kù èèyàn ò lè ní feelings yẹn mọ́. Hmm. Hmm. gbogbo àwọn tí ìrìn àjò wọn jọmọ tí mo sọ yìí tí wọ́n ń ráre lọ́wọ́ táyé ń fojú wọn gbolẹ̀ tí wọ́n ń fògo wọn takátì kọ́lọ́ọ̀njọ́ rí i pé lo ọlá àpẹyọ kan ní ọ̀ òdẹ̀ pé méjì kò sì ságbára tó tó ọ̀ lóòótọ́ alágbára pọ̀ láyé o ah, alágbára pọ̀ láyé bí wọ́n lágbára dé gan ẹran ẹranko òwò wọn jẹ mọ́ èèyàn lókù tí wọ́n ń jẹ bí wọ́n lágbára dé ẹ̀jẹ̀ èèyàn lókù tí wọ́n fi ń lo ẹbu àmọ́ síbẹ̀ náà wọ́n á bá ọlọ́run wájú kọ́lọ́run fi gba agbára rẹ̀ hàn ni kó ẹ̀ gba tí èèyàn gbé wálé ayé fẹ́ lòmíì torí pé wọ́n sọ pé òun ni ó tọ́jú yín. Hmm. ayé ayé ayé ayé tá a o. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó ní ó ní bàbá tóun pè ní bàbá ṣe kì í ṣe bàbá òun. hello. hello ẹ kúrọ̀lẹ́ sá o. ẹ kúrọ̀lẹ́ ọmọ forty nine years mo ń gbọ́ yín. sọdẹ sọdẹ òsì láti pẹ̀lú pé ìjà náà mo wọlé lé ní. ee ẹ ra mà. kẹ́sì rí ọ̀gbẹ́ni yẹn hmm. ó yẹ kó dájú ìyá yẹn ni. kó dájú. ó ìjọmọ tó lè bẹ́ẹ̀ ni kò sọ́mọ tí ò lè tọ́jú èèyàn hmm. kò sí ọmọ ṣẹ́ni ìyá yẹn ń ro ọmọ yẹn tí kò lè tọ́jú òun tó yẹ kó dájú ìyá yẹn ni. Hmm. Hmm. kó dájú ẹ ṣeun. hello hello. ọlọ́run ògùn orúkọ rẹ. òun lọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìlọ́wọ́. ọlọ́run ni tí ó bàjẹ́ fún yíyí obìnrin. ẹ ra fresh fm ò ní bàjẹ́ o. àmín. tí o bá ti fresh kò lè fresh. kò lè fresh. àlàáfíà mi ló <laughs> tó. ẹ ṣeun gan sàlàáfíà fẹ́ tó pè wá. ọ̀pọ̀ ọba ti gbàgbájúmọ̀ hmm. aṣọ àti pátá káfàtà láti di àràbàdàn tó ṣe tẹ́lẹ̀ kan. ẹ ra. ṣe é rí àkọ́kọ́ náà mo kọ́ bá ọgbọ́n yẹn dúpẹ́ púpọ̀ àti ọmọbìnrin ò tíjọ láṣepọ̀. Hmm. so ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká má máa ṣe wùrìwùrì bá obìnrin láṣepọ̀ mọ́ta bá ṣẹ̀ ń gbé tara wa. bẹ́ẹ̀ni. ká máa kí ìtara dáadáa. Hmm. àkọ́kọ́ nìyẹn ṣé wàá ní kejì tó dàbí rẹ̀ ó dà hmm. pé máa yẹn yẹn bọ́dà yẹn hmm. ó jìnnà sọ́lọ́n púpọ̀. yàtọ̀ tó bá jẹ́ pé christian ni kápó lọ chọ́ọ̀chì ni ó sì hmm. ti kọ́lọ́n ti rẹ́ nínú kẹ́sì tó máa tó máa sọ pé ìjọba ló ń ṣẹlẹ̀ kó tó rí ọ̀nà àbáyọ. àwọn náà ló máa darí ẹ̀ tí bó ṣe máa máa ṣe wọ̀nrànwọ̀nrán ṣé ẹ̀ mọ̀ ní. tó ah. torí ibi èyí ká kẹ́kọ̀ọ́ dá ká súnmọ́ Ọlọ́run ká má jìnnà sí Ọlọ́run orí ilé ayé yìí. ó gbẹgẹ́ o ó gbẹgẹ́ o bẹ́ẹ̀ sọ ní bàjẹ́ o ọmọ bàbá mi gbẹ wájú fúlàṣí ìjà rẹ̀ mi ò lè wá jagun ẹni kó gbàgbé ògo. àwọn <laughs> tó wù. bórí bá ṣe tó ló ṣe ń fọ olórí mi ò lè wá jagun o mi ò lè wá jagun ẹ kó gbàgbé ògo. ọba tó stage kan yóò dàbí kọ́mọ rẹ̀ ọ́ kọ́mọ rẹ̀ ọ́ irọ́ ni àwọn ará bí ni o ó sàn bàǹtẹ́ ẹ̀ kó lè bẹ́ẹ̀ ni tẹ́jọ wàyà àjàgìrì bí bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kéèyàn ó gbádùn tó gbé wálé ayé. ilé ayé ta wáyé ọ̀gá lẹ́lòmíì hmm, ọ̀gá. wọ́n ń bọ̀ ẹja sọ̀rọ̀ hello. hello. hello. hello ọlọ́run ògo ní forúkọ rẹ o. olùlọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ orúkọ yín. orúkọ tèmi ni ògùntàdé hmm. ṣèyí dákàsọ́lọ̀ hmm. mo kí ọ̀gá wa o igba ọdún ọjọ́ kan ní ọjọ́ o. ẹ ṣeun gan sa. ètí ń bọ̀ mọ́ náà nẹ́ra o. àmín. ẹ̀rí ẹ̀tí amúwá yìí látàrí nípa pé ẹtí ọ̀gẹ̀tẹ̀ ni ó ti ọmọlógo sì lógun. ẹni. àwọn ó gbọ́dọ̀ mí nì. ṣáwó ṣáwó àyẹ̀ yẹn ògbójú ni o. ọkùnrin jẹun. máa mu ní bó ní ẹ má bínú o ń gba àwọn fáwọn wọn tán orí wọn wá rí tù mo ti ní màá fi yín pa ẹ má bínú. wọ́n yẹ last king làwọn ń gẹ̀lẹ́ sí last king last king ẹni ẹlẹ́ni ọ̀rọ̀ tó ń pè nìkan lẹ́kùn ni ṣùgbọ́n ìtètò yìí wà fún nìyẹn láti gbé e kúrò lára wọn. bẹ́ẹ̀ ni. hey hello. hello. hello ẹ kúrò sá. ẹ kúrò mi ò gbọ́ yín. hello. hello. hello. ẹ máa kúrò lọ́gbọ̀n mi yẹn rí pé ó dún ó hàn ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ sà. ẹ kú ètò. ẹ ra sà. ẹ ra sà. yes sà. ṣe ẹ rí kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ ni. àmì. èyí táwọn obìnrin adémọ́lá lorúkọ mi láti ìbàdàn. ń gbọ́ yín sà. ṣe nílé táwọn ìyá dálẹ̀ nínú ayé àwọn ọmọ òun ló lọ yẹn. Hmm. àtìgbà tí mo ti gbọ́ láyé rí mi tí ríbi tí bàbá náà ti ní bàbá pààrọ̀ ògùn ọmọ fúnra wọn. ìyá yìí àwọn lárọ ọmọ ọkọ tó lè ṣàánú àwọn lárẹ lè tó dájú hmm. kí ló hmm. dé ganan kí ló dé tí wọn fi fọmọ lọ́rùn sílẹ̀ ìgbà tó bá dàgbà káwé tá ṣàánú káwé tó ṣàánú. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹ má bínú ẹ má bínú sà ẹ má bínú sà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé bíi express nínú obìnrin oríṣiríṣi ọmọ ló lè gbàbẹ̀ kọjá. àbí. bẹ́ẹ̀ ni àwọn ọmọ kan dẹ̀ wà tó jọ pé láti jáde ni ìwọ kọ́ ló ní wọn. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ lọ́bi tọ́lọ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ló wà fún. ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn àmọ́ tún jọ mi. ẹ máa bọ́ ọ̀rọ̀ yẹn. ohun tèmi lè sọ nípa tèmi tó tèmi ṣe é wo yàtọ̀ sí bí gbogbo àwọn tó ń sọ náà láti kọ́ ṣe é wo. Hmm. ṣe rí ìránṣẹ́kùnrin yẹn nítòótọ́ mo kẹ́dùn fún wọn torí èmi náà èmi náà ti fara kúrú ẹ̀ rí. Hmm. mo ti lọ sí kíkọ́ débi téèyàn ti bè lọ́ọ̀nà tàbí òmi pé ta lẹ̀ gbọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ tẹ̀yàn kẹ̀yàn èmi ló mọ̀ kí n fi sínú fún ara mi. ohun tẹ́mi hmm. lè sọ sí ni pé ṣé rí bàbá tó wò wọ́n dàgbà tí kì í ṣe bàbá wọn yẹn tí bàbá yẹn bá ṣì wà láyé. ó wà láyé. irú bàbá yẹn kó má dájú tán tẹ́lẹ̀ fún wọn nìkan ló kù fún bàbá yẹn báyìí. tán bá dájú ẹnìyẹn tán kí ni bàbá yẹn fẹ́ dúró lé lórí. Hmm. nítorí tó kọ́mọ àwọn náà máa fún wọn torí gbogbo ẹ̀ ṣoṣo gbogbo fíìmù yẹn ló ṣojú bàbá yẹn lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ni. tó ń bá rí ọ̀nà àbáyọ mi tó ń lè fi yànda díẹ̀ fún ìyẹn tó náà tí bàbá náà fi lè mọ̀ pé ọmọ àwọn gangan ó tẹ̀ ó jẹ́ èèyàn tó rọ́wọ́ tìbẹ̀nu. ìsáìdì tèmi fi wò ó. a ní ìyá ẹ̀ ló wà láyé ni áwù mi kó ń gba ọgbọ ẹ̀tọ́ kó wá fìyà yẹn lẹ̀ kó jẹ̀yà dáadáa ẹni tó fẹ́ tọ́jú ẹ̀ yẹn kó wá mọ̀ pé ọlọ́run ló ẹni tá tọ́jú yàn ti yàn kì í ṣe èèyàn fún hmm. ara ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ yàn. Hmm. òun ti fọwọ́ ara ẹ̀ yẹn ẹni tó fẹ́ tọ́jú òun ṣùgbọ́n torí bàbá yẹn bàbá yẹn ni mi mi ti mọ̀ kọ́ tí màá sọ lórí ká ní mi gan ni kí bẹ́ẹ̀ kí bàbá yẹn ti kú hmm. ẹ wò ó kẹ́yìn ọpọlọ́ọ̀dà náà bì mí lé gbà fún <laughs> ṣùgbọ́n bàbá yẹn ló jẹ́ mọ̀ kọ́ tí mo lè sọ torí hmm. bàbá yẹn ti jìyà lórí wọn tí kéde ẹsùn ló ni wọn. bẹ́ẹ̀ni kò ń kúrò ní wọn. síbẹ̀ kò fọwọ́ pé òun hmm. kọ́ lòun ni wọ́n mú wọn láti lẹ̀ ó mú wọn bíi tiẹ̀ náà ni tó dẹ̀ tọ́ wọn títí dàgbà. sóun gan mọ̀ pé òun kọ́ lòun. òun kọ́ ni wọn tó dẹ̀ fi gbogbo ẹ̀mí ẹ̀ náà tọ́ wọn tó fi gbogbo ara ẹ̀ akọ ẹ̀ súre fún wọn. ìyá ló wá mọ̀ ìyá tó mọ àyínnìke yẹn tó bá yẹ pé bàbá yẹn ò sí ni ìyá yẹn ni ò bá dáyà ẹ̀ jẹ hmm. ṣùgbọ́n tó ń bá lè rí kan ṣe sí kọ́rọ̀ ti bàbá yẹn bàbá yẹn nìkan ni mo lè sọ. So sẹ́rí ìyá yẹn kó pè wọ́n dọdún tó bọ̀ ìṣẹ̀ǹdẹ̀ kẹ́yàn ṣàánú fún. Hmm. àwọn ìyá bẹ́yẹn ó jẹ́ kẹ́yàn fi wọ́n lẹ̀ kó wọ́n roko kú ni kó wọ́n kú sínú oko kó má tí mọ̀ bàtà wá sòkú wọn. torí wọn ń ṣàbẹ̀ amọ̀rere àwọn tí ń gbogbo fọmọ káàkiri wọ̀nyẹn àwọn tó bọjọ́ ọmọdé ìrìn ọjọ́ kan wá sọ́dà ìmọ̀ye ọdún fọmọ láti máa rìn kiri wọn á jẹ́ kọ́mọ ẹ̀ máa rárẹ̀ káàkiri. ohun tó bá lè ṣe sí ẹjọ́ ohun tẹ́mi lè sọ ni bàbá yẹn ẹ pé wọ́n dẹ̀ lè mọ́ bọ́n ṣe lè mójútó bàbá yẹn kán gba gbogbo ọkọ̀ wọn tọ́ kán fárùn yẹn kán lẹ̀ pátá Ah. ìyá yẹn àtọ́mọ ẹ lọ́kọ́ máa jìyà ẹ̀. laskin ẹ ṣe bómi ṣe lè sọ nìyẹn o. ẹ ṣeun gan. mo lè má láǹfààní àti gbé ìpè mọ́ ẹ mọ́ bínú. lùlù ti wà ń bí ó ń wò mí tí n bá dìde táago méje báyìí lò lùlù ni ó. <laughs> mo ń rí akínsanjú olúmọ ìwà àpẹà ẹnlẹ́ ẹ̀kú àná ọ̀ ẹ̀sẹ̀ jí ni ẹ̀ fresh. abẹ́ àbúlódùmarè mo fi yín pamọ́ sí ọ̀nkú èèyàn wa tó ọlọ́run akọ wa mọ̀ ṣe kírímì tí ẹ̀ mọ́ tí mo fẹ́ sọ báyìí. bínú mọ̀ ṣẹ̀ṣẹ̀ má jẹ́ kí oòrùn kó wà wá inú rẹ̀ bíbélì ni ẹ má ṣe pààyàn ó tún ni ẹ má jẹ́ kájẹ́ kó wà láàyè. a máa sọ̀rọ̀ lábẹ́ aṣọ nígbà bá kúrò lórí program tán a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lẹ́yìn sí i bísẹ̀ tọmọ mi náà dà ó ṣekú àtàárọ̀ Portable já lọlé o. ìjọ ìjọlá adílẹ̀ mi lórúkọ mi náà ti Portable ó tọ́tọ́ mẹ́jọ olóyin wá ti dé fàájì bẹ́ẹ̀. <laughs> ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB lórúkọ mi ẹ ṣe ẹkú ìgbà gbogbo wa o. inú bá ayé ayé ayé. stay safe stay fresh remain blessed shalom. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan. This is Fresh FM 105.9 FM.